orí ajẹ́njẹ́ta ọlọ́run kó máa bá anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. níbi bí kókó ọ̀rọ̀ tí à ń bá lọ ní ọ̀sẹ̀ tó kọjá òun náà nípa al-huquq az-zawjiyya sí àwọn lọ́kọ̀ọ́lára tí wọ́n nínú ara wọn ìyẹn ni ọkọ àtìyàwó àwọn ìwọ wọn òun náà ní àǹtí àlàyé. ajẹ́lẹ́wà pé ọ̀nà mẹ́ta òun náà ní ìwọ pín sí ìwọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì. ìwọ̀ alákọ̀ọ́kọ́ òun ni alhuququ almushtaraka. ìwọ̀ tó jẹ́ pé àwọn méjèèjì wọ́n jọ kópa ń ni. bá ti yan kàkí ọkọ ṣe kó pé ìwọ̀ nínú a sì máa kàn lọ́dọ̀ ìyàwó àti kò ní àpérò ìwọ ni kò ń lọ kọ̀kọ́. ẹlẹ́ẹ̀kejì ó ní òkúkú zawjatin ala zawji. ìwọ ìyàwó ẹ lórí ọkọ rẹ̀ ẹlẹ́kẹta òkúkú zawji ala zawja kọ́ lórí ìyàwó. alákọ̀ọ́kọ́ òun ni lásàlàyé ní ìjẹ́ ẹ̀gbọ́ ìwọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì. kàrà sọ fúrí ká tó gbọ́n lé àwọn tó kù. inú táwọn ẹni tó láàrin kọ̀ọ̀kan táyà tó ń sọ fúnra wọn. التواصي بالحق وتعاون على طاعة الله وتذكير بتقوى الله تقوى الله أبدا أبو برعاتي أبدا ما برعاتي صوتين بأبدا ما برعاتي جودو أبو tí ìyàwó bá أبو sọ tiẹ̀ tí ó sọ tó kọ́ kó mọ àwọn ọ̀nà máa sọ̀kò gbà. Bàtà àwọn ní àlàtọ̀ àtìlá. Àwọn méjì bọ̀rọ̀ máa ràn án lọ́wọ́. Báwo wọ́n ti máa tẹ̀lé àti ọlọ́run? Bóò ní ìṣòro ọ̀nà fún ìyàwó rẹ̀ tó tẹ̀lé àti ọlọ́run? Bóò ní ìṣòro ọ̀nà fọ́kọ náà kó náà tẹ̀lé àwọn méjì máa lọ́wọ́ lórí rẹ̀? Ẹ mọ̀ràn án lọ́wọ́. Ìwọ́kọ̀ bó tún kọ́ máa ra kókó rẹ̀ bí ayé tó kúrò láyé tó àwọn ra kóṣẹ́ẹ̀tì lọ́lé ní mọ́nísì ẹ máa gbé àwọn kóṣẹ́ẹ̀tì àmì àwọn ọ́díò tó ń bẹ lórí fóònù bó tuntun ti wà mẹ́mórì náà ti wà ẹ̀yìn kan ìyàwó àmọ́ gbọ́ wà sí lóòrèkóòrè wà sí dáadáa òun ní àwọn ọ̀nà tá a lè fi ràn án lọ́wọ́ nìyẹn bákan náà تجديد المودة والرحمة في الحياة الزوجية ẹ̀rí ìfẹ́ òun náà ló pilẹ̀ ọ̀rọ̀ àwọn méjèèjì káàánú tó tẹ̀lé wọ́n gbọ́dọ̀ máa ti ti ń jẹ́ ìfẹ́ àtàánú bá wọn lọ àwọn lò òun ló lọ́ọ́ kejì ta ṣàlàyé ní ìjẹ́jọ́ ẹlẹ́ẹ̀kẹta bàbá lòun ní ìfàkọ́. أو بدل حق وإحسان ظن àwọn méjì ló wọ ní trust ọgbọ̀rọ̀ ní trust ní ara wọn bákan náà ìtànù bọ́ọ̀nù wọ́n sì máa ní èròǹgbà dáadáa síra wọn kọ́nà ní èròǹgbà burúkú síra wọn bóyá kò ti ṣe yìí bóyá kò ti ṣe bàbá yìí ni o bọ́ra tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ lórí hàn kò dáa nítorí bá dáa la máa ń rò fúnra wa. ìta sọ ti fẹ́ ń bẹ́ẹ̀ òun náà ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti ìmọ̀lámọ́ra. ilé òun náà ní àwọn kan tí a ti àlàyé ní ìjẹ́jọ́ tí ń bẹ ìwọ̀ tí ń bẹ tí wọ́n pé ọkọ àtìyàwó àwọn méjèèjì ní wọ́n máa tó wọ̀ náà láàrin ara wọn. ara bọ́ síbi ìpín tó kù èyí tó jẹ́lé òun náà ní òkúkú azọ́ọ̀jàtì aláàzọ́ọ̀jì ìwọ̀ ìyàwó lọ́rùn ọkọ ìwọ̀ ìyàwó lọ́rùn ọkọ kí lọ kọ kí ló ń bẹ lọ́rùn ọkọ nígbà nìkan bẹ lọ́rùn yàn ń tó gbọdọ̀ sí fún yàn ẹ̀tọ́ ẹ̀tọ́ rẹ̀ tó ń bẹ lọ́wọ́ rẹ̀ tó gbọdọ̀ fún kó láǹkó ní ṣòkò ráìtì ẹni. kí ni afẹ́kọ̀ọ́ kan sọ fún yàwó. àwọn nǹkan wọ̀nyí kì í ṣe ó bá wúyàn tó bá ní ìwọ̀ ìwọ̀ nìkan tó ń bẹ lọ́rùn yàn ká má gbọ́ sí pé àbáwù nínú à eléyìí tara bó bá wù yàn ẹ̀tọ́ ni bí yóò bá ṣe wọ́n bíyàn lọ́wọ́ wọ́n bíyàn láì kí á mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí àwùjọ wa bó ti rí ajọmọ ńlapa lára wa kódà wa tàbí tá a tún kóra ló ń sún náà náà àwùjọ wa bó ti rí àti jókòó fẹ́ máa ńlapa wa nǹkan tó wá jẹ́ ìwọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn fẹ́ tó mọ́ wọn fẹ́ máa rò pé ó yẹ kí ìyàwó náà lè máa ṣe kankan bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o. kí àwọn kan nílò bá a fún yíwa dáadáa ní ìwọ tí ìwọ ọkọ ìwọ ìyàwó lọ́rùn ọkọ àápinnu náà sí bí ọ̀nà méjì. alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ òkú kún màálíyàn àwọn ọ̀rọ̀ kan bẹ lọ́rùn ọkọ tá a fẹ́ kó ṣe fúyàwó ẹ̀ tó nìkan ti pẹ̀lú owó níná ìkan ti bẹ òkúkú gọ́yìrì màálíyà àwọn ọ̀rọ̀ mìíràn ń bẹ òun ò níbi owó níná ẹ̀sìn mọ̀ pé bá a ti gbà pín in yóò gbòòyò wa dáadáa. àti kíní àti kejì bó bá wù akọ́ o bó bá wù akọ́ o wa min rahmatullahi alayna wa ni'amihi látara àánú ọlọ́run àti kẹrẹ lórí wa gbogbo àwọn nǹkan tó ní àṣẹ fáwọn ìyàwó wa yìí ṣe wọn àgbà ládàá nítorí àgbàládá ń torí pa tẹ̀lé àti ọlọ́run bó ti dọ́kítà ìbá ṣe náà olúwa ó tún dùnyàn. àwọn nǹkan tó ká ṣe fúnyàwó wa tó nìkan ṣe pẹ̀lú owó alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ alimahar alimahar ó là ń pè ní sọ̀dàkí owó fẹ́ǹfẹ́ tẹ́ńtẹ́ńlẹ́ owó fẹ́ǹfẹ́ yìí ó ó lè jẹ́ owó táǹkò lówó pé mọ́nì ó lè jẹ́ bẹ́ẹ̀ ó sì lè má jẹ́ owó direct àmọ́ tó lówó lérí ni. tó bá jẹun tó lówó lérí ìgbà míì ó ṣeéṣe kó jẹun tí ó ṣe fojú rí ó ṣeéṣe kí sáfù ìyàwó ní maharu kó jẹun tí ó ṣe fojú rí láàrin báyìí maharu owó sàdáàkì kò ní ní sọ́ọ̀bù kí la gbàlọ́ pẹ̀lú ní sọ́ọ̀bù kí ló dé wọn owó tí ọkọ gbọ́dọ̀ fún ìyàwó ẹ̀ lẹ́bi owó fẹ́ǹfẹ́ kò lóde wọn kò ní tó kéré jù bẹ́ẹ̀ sì ni kò ní tí ó pọ̀ jù àmọ́ agbọ́rọ̀ jásí pé n tó bá wu arábìnrin yìí láàfọ̀ tí ó tẹ lọ́rùn láàfún arábìnrin náà ti gbọdọ̀ wo ta ló fẹ́ fẹ́ wọn kó náà máa wo ohun tó pọ̀ kọ́dà gbà mí wá èèyàn lè fẹ́ olówó tó lówó tí ò ní gbé ohun tó pọ̀ lọ́wọ́ rẹ̀ anabi sallallahu alayhi wa anabi ní èyí tó lóore jù tó lálùbáríkà nù gbéyàwó obìnrin òun ní sọdá àti tó kéré jùlọ tó wà nísìnyí so owó ká fún obìnrin wa yìí gbogbo ní ká fún wàhálà tó lè sáà sáàbàkọ̀ tó ń lọ nílà. olúwa ní àwọn ìyàwó yín àwọn obìnrin tẹ́ ẹ fún wọn ní sọ̀dá kí wọn àti ọlọ́run ọba yìí. sọ̀dá kí èèyàn lè fún obìnrin ní gbangba ní bàbá wa léyà káwọn èèyàn rí pé ọ̀rọ̀ sọ́dà kí rẹ̀ rí o. èèyàn sì lè má fún lọ́jọ́ àwọn èèyàn àmọ́ kéèyàn dáhùn kó ní à mo ti fún ní n báyìí àbí àdéhùn ti wà láàrin èmi àti ẹ̀ pé ẹ fún ní nǹkan báyìí. ẹ wá rí ìyàwó tá a bá ṣàdéhùn tá a fún un ní sàdáàkì rẹ̀ káàtì mí àdúgbò kan gbèsè ní o kódà bọ́kọ bá kú wọ́n yọ owó sàdá kí inú ogún rẹ̀ kápẹ́ pẹ̀ orúkọ ètò jẹ ni. mo sọ lẹ́ẹ̀kan mo ní sàdá kí yìí ó ló má jẹ́ owó ìyẹn ló fún mi nǹkan mi yàtọ̀ sí tí a mọ̀ sí mọ́nì kéde owó nìkan ló gbọ́dọ̀ jẹ́ ah ní tí mo béèrè fún kí ni a mọ̀ béèrè fún ọ̀sẹ̀ láti rà fún kùránì mo béèrè fún ọlá kùránì fún iye báyìí mo béèrè fún kódà ó lè jẹ́ maka bí kọ̀ọ̀kan bá ka. gbogbo lè jẹ́ ó lè jẹ́ tí ò ṣe fojú rí bíi kí yóò kọ́ lẹ́kọ̀ọ́ bóyá èyí mo fẹ́ fi ṣe sọ̀dá fún mi mo fẹ́ kọ́kọ́ mi kọ́ mi ní nǹkan báyìí. ìpínlẹ̀ yìí ṣe owó tó ń fojú rí nù. ó sì lè alẹ́ ó lè fi ẹ̀sìn rẹ̀ ó lè fi sọ̀rọ̀ àkí ṣé ìwọ́n pẹ́ ti dálù fún náà forúkọ ẹ̀ dálù fún náà yìí a máa bá jọra lọ. sẹ́ẹ̀rí súnà tẹ gbà yìí òun mo fi ṣe sọ̀rọ̀ àkí mi ẹ̀kọ́ lè náà ara àwọn tó ń sọ bẹ́ẹ̀ ló jẹ́ àyà náà hàn o. ẹni tí èsì mùsùlùmí tó fẹ́ fẹ́ mùsùlùmí lóbìnrin àwọn tó bá lè di mùsùlùmí ó sì di mùsùlùmí lóòótọ́ tó fẹ́ fẹ́ yà yìí ó ní ìsìláàmù rẹ̀ gangan ló mú fún ṣe sọ̀dọ̀ àkíyèmí. sura nuhi so alimuhim nígbà afẹ́ ló ń bi eléyìí òun ni pé ẹ̀tọ́ obìnrin ni kìí ṣe kúgbà tó wà fún táwọn tó wá délé tó wá tàka sí ẹ̀ ń gojú nínú o èyí fún ní ten thousand lójú agbo èyí fún ten thousand lójú agbo kí ni ẹ̀ tó wá délé ọ̀dà padà fún mi lọ pé àṣà jẹun ṣé ìdá padà fún ọmọ sọ̀rọ̀ tó rin àbọ̀ ìyá ẹlẹ́kùtọ̀ ọlọ́run àwọn ọ̀rọ̀ orí kan ti dáwùjọ wa ẹja kó kúrò ìyàwó mi ti fẹ́ ìdájọ́ ti fẹ́ àjọ náà ni wọ́n dáradára ní o àwùjọ ló sọ wá dà báwọn. àmì kó káà gbìyànjú ká má jẹ káwùjọ fà wá àwa ni ká fàwùjọ. àwa ni kí á tẹ àwùjọ àwa látẹ lórí ba fún òfin ọlọ́run kìí ṣe pé òfin ọlọ́run atẹ lórí ba fáwùjọ ah ẹ má jà ṣe bẹ́ẹ̀ èyí tí òjò káyé dá náà wá nítorí báyé jẹ́nu kò é ṣe tó ń gbàtọ́ wá fún sọ̀dá kí iye ọkùnrin atẹ́ ọkọ̀ tọ̀ àṣà jẹun bọ́bà yà ọ yá ó lè yá ọ àmọ́ ká mọ̀ pé sọ̀dá kí ẹ̀tọ́ obìnrin ni ká gbọ́dọ̀ fún un nínú àwọn òkúkú màálíyànù àwọn ẹ̀tọ́ tó yẹ ká fóbìnrin tó jẹ́ pẹ̀lú ẹ̀yọ̀kan ló ń bẹ̀ alimahar àìmọye tó gbóbìnrin lé lónìí kí òsán máa rí fún un. tọ́ ìwọ náà wọnú ara rẹ̀ kó máa kó máa kó tí kò ti dìnnà. ẹlẹ́ẹ̀kejì lábẹ́ rẹ̀ ó ní anáfàkọ̀ á anáfàkọ̀ àwọn onímọ̀ ìfẹ́nukò ń bẹ́rẹ̀ àwọn àfa ẹ̀sìn pé ànàhà òjúbò pé ká náwó fóbìnrin ọ̀ràn yẹn ni kí wàá ní àwọn nǹkan tó kó sí abẹ́ ìnáwó fún obìnrin ká náwó lórí kí làwọn kan tó kó sábẹ́ rẹ̀ àwọn kan tó kó sábẹ́ rẹ̀ ó pọ̀ díẹ̀. ẹ̀jẹ̀ àwọn abárọ̀ díẹ̀díẹ̀ nínú àwọn nǹkan tó jẹ́ náfà kọ̀. bò ó ní jíjẹ mímu àti ilé ìgbé jíjẹ mímu ilé ìgbé àwọn a jẹ́ na àwọn bàbá wa máa ń pè <laughs> àwọn kan tó lówó ọbẹ̀ ni àti kíní àti kejì kúra wọn. lànàbí sallallahu alaihi wa sallam ànábì ní yá ma'ashara shabab man istata'a minkum al-ba'a falyatazawwaj. ànábì ní mo kàn yín ọ̀dọ́ ẹni bá lágbára nù yín láti fẹ́ obìnrin. láti fẹ́yàwó fálíyàtọ̀ lọ wájú. Àlejò ni kò lọ fẹ́. Mọ̀tàkùn àná ti mú bá a. Ẹni bá lágbára láti fẹ́ bẹ̀rẹ̀ fálíyàtọ̀ lọ wájú. Àlejò kò lọ fẹ́. Fẹ́mi lẹ́nu yẹ sọ́kọ̀ à. Sàn alẹ́ yìí bù sọ̀rọ̀. Ẹni tí ò bá wa lágbára kó mọ bàwẹ̀. Agbára tí wọ́n sọ yín àyín, ó kọ́ àwọn afẹ́ àkóso méjì lórí ẹ̀. Àwọn kan ní agbára kéèyàn lè súnmọ́ bẹ̀rẹ̀ ni kan ní agbára kí yẹn lọ tọ́jú ẹni. àmọ́ bàbá gbọ́ àdùkú náà yìí láti bẹ̀rẹ̀ láti gbọ́ parí ẹ̀ yìí á rí pé agbára láti lè gbọ́ bẹ̀rẹ̀ ni bàbá ńlá mi yọ tọ́jú ẹ̀. fàlẹ́ yìí ẹlẹ́kùnrin ẹni tí ò lè súnmọ́bìnrin àwọn ìkíni tó tó wọn gbà. oníkẹ́ni káwọn fi gbà yẹn ni pé àwọn ọmọ kájú wa kú láti lè ṣe zìnà ni ẹni tó sì lè súnmọ́bìnrin lè zìnà so ìnáwó ni kánáwó fóbìnrin ọ̀ràn yẹn ni ọrụ ọkọ ló ọlọ́run ló kẹ́yàwó kò sí tó burú rárá nínú ẹ̀sìn wa kíyàwó ló jọpọ kò sí tó burú ó nọ́mà torí pé ọlọ́run ọba yóò ti rí á sì fi ìyọ́ obìnrin náà lè lówó bí máa ṣiṣẹ́ ìyá wa Khadija àbí kò tán ìyàwó àná Muhammadu olówó ńláńlá ní tó tó ń sọ̀wọ̀ anábì òsì ní láì fi àínú àwọn ìyàwó àwọn sọ̀hábà nínú àwọn sàbí ànábì àwọn obìnrin wọn táwọn náà lówó ju wọn lọ tààrà kódà wọn lówó ju wọn yọ zàká ó jíjẹ mú mú sì nira fáwọn ọkọ wọn so ó nọ́mà o àmọ́ obìnrin tí ó lówó jùyàn lọ tí yóò gbádùn láti tì òun lànà òfin sọ wa pé bàbá fẹ́ níyàwó ẹni tó lẹ́sìn ni ẹ fẹ́ wàhí alùmọ́ra tó sọ̀lá obìnrin tó lẹ́sìn ìwé lóbi tó dá obìnrin tó bá lẹ́sìn bá lówó jùyàn lọ èèyàn dára ni o. ọmọ ọmọ ọmọ ọmọ ìbànújẹ́ jẹun ni àbí wọn kò bá dánwò ọ̀dọ̀ tán. àmọ́bìnrin tó bá ní ẹ̀sìn tó sì lówó tó sì yé láńsọ bá tó sì yé tó sì lówó òun tó wúwo rẹ̀ kọ́dọ̀ ọkọ rẹ̀ máa kọ̀ǹtúrò òun àtòwò rẹ̀ papọ̀ kọ́dọ̀ kó tó fẹ́yàwó lè kó tó fẹ́yàwó lè kò ní ọkọ̀ tọ̀ ọjà iṣẹ́ ẹjẹ́ lówó yìí ṣètò bí mo ní ẹ mo fún ní ẹ ti fẹ́ eight hundred àbí ẹ̀kọ́ àwọn eight hundred náà ẹ̀wọ́n fẹ́ àwọn kejì ọ̀rí nǹkan kó bá ní ẹ̀sìn kò ní torí ẹ̀ kọ́lọ́pọ̀ wọn ò ní kọ̀ǹtó wọn àtàzìkì wọn mọ́. so ibi tá a ti lọ ni pé lákòjú àríyàwó ti ṣiṣẹ́ oṣù àbí fún bísíǹnẹ̀sì ẹja gbélé ti ṣiṣẹ́ oṣù tó ló bá yí wa dáadáa wọ́n máa gba tó tó kà gan one hundred and fifty thousand lóṣù. ọ̀pọ̀ náà wọ́n ń ṣiṣẹ́ ọkọ̀ wọn gba ọ̀sẹ̀ thirty thousand thirty thousand ló ń gbà ń tiẹ̀ ẹ̀rọ tó lọ lọ́wọ́ àwọn tá a jọkùnrin ẹ̀ka jọ ń wá sínú làákà ìwà pé wọ́n náà gbọ́dọ̀ máa ní tọ́mọ̀ fi kọ́ńtúbù sínú bàlá fámìlì yìí kò sí kò sí kò sí lára ẹ̀ nínú gbọ́kọ́ lọ́rùn wọ́n ti náà fi ọlọ́ náà wọ́n mọ̀ tọ́wọ́ fi ẹni. ọ̀bẹ̀ ìgbà ìtàn lé o. bóyá ilé ra wọn ti lé wọn o ṣẹpẹ àwọn òní àkòdì ní òtẹ láàánú ó láàánú o kí ní jẹ́ kó láàánú àní ètè sẹ́ rẹ̀ àìbá a débi tiẹ̀ àmọ́ tiẹ̀ là ń sọ yìí ànẹ́fàkọ̀ kọ́ náwó ọrùn tiẹ̀ lọ́wà wọ́n lọ bí àná Muhammad ni o sallallahu alaihi wasallam wọ́n wà nábì kí ń bẹ lọ́rùn ọ̀nì kọ̀ọ̀kan wa ká èyí tá nàbì kọ́kọ́ gbé ni pé à ń tọ̀tọ̀ ẹ̀ máa ha ìdá tọ̀ ẹ̀ mùtì. a máa fún yàwó ẹ̀rọ jẹjẹ wọn náà fún yàwó ẹ̀rọ máa jẹ. kò sí obìnrin tá nàbì wàá kéjọ pé wọn náà mọ́kànlá fún máa jẹun. ìwọ lọ́mọ sọ́ọ̀gù àwọn ní á ah, obìnrin òkè lánú wọ́n tún wá ń lé àwọn wá lèwe ó sì lé lọ́wọ́ kó sì tán. Ah, ah, bọ́ọ̀bà ni ó yá ọ ni ó yá ọ bí pàrọ̀ bá kábi táwọn ọmọ rẹ̀ wá ọ̀nìkan kò ń bẹ̀. ilé ìwé bàbá náà ń bẹ kó o sì pọ̀ púpọ̀. àmọ́kọ́ máa ń pẹ́ẹ́tì pé ìyàwó rẹ̀ náà gbọ́dọ̀ máa tan pàtì kan ní owó ilé wa náà wọ́n ẹ̀ sọ́tẹ̀. ṣùgbọ́n bá dín kó ẹ kó ṣe é wọ́n máa kórìíra rẹ̀ nígbà tí ìwà ṣe nǹkan fún ọ. ó sì lè fa pẹ̀fẹ́ ní fi ó lè fa tí ó mọ àánú kó nu mọ̀lẹ́bí yìí ó sì lè máa pọ̀ àtẹ́gbẹ́ ẹgbẹ́ àpọ̀tẹ́tì tuntun tuka tó bá ti ẹ̀sẹ̀ tẹ̀. àwọn sáláfù wa ò ṣe bẹ́ẹ̀ wọ́n eré tí kíyàwó àwọn oṣù kọ́dà ìkànnú àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam ìyàwó rẹ̀ lòun fẹ́ yọ zàká. ànábì ṣe wá àti fún wọn ní ká máa ṣe sàrà. ó wá délé tó wá rò fọkọrọ pé wọn ní a máa ṣe sàrà ká lè yọ zàká àti sàrà àti zàká wọn máa pè fún ọ tọ́kọ̀ rò ní ẹgbẹ́ tọ́kọ̀ wí ni a lọ bu ànábì rẹ tó bá lẹ́tọ̀ lọ bu ànábì rẹ tó bá lẹ́tọ̀ ìwọ tí ẹ̀ sẹ́dẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ní kọ́ lọ àwọn abáwá lẹ́tọ̀ọ́ wọ́n tó ń fi ń fojú wọn lọ́ka ẹ̀kọ́ náà obìnrin yóò láàánú bóò ní òsínú mọ́sán páàkì nínú àwọn ìgbà thirty thousand òun gba one fifty yìí yìí kò múlò nílà ń jẹ èmi ní ìrìn ọbẹ̀ èmi ní ìṣègbà ètò ìṣòwò bá wọn tó tún yóò tún lóun lò ó. ẹ dákun sọ̀rọ̀ lọ́wọ́ mẹ́kọ̀ọ́ wá sí làákà ìwà pé ó yẹ káwọn náà mọ san páàkì kan tó bá ti ń rò ó tí ò bá ti pé yóò máa mú kó ìràwá ọ̀rùn rẹ lọ́wọ́ à ń tọ̀tọ̀ ẹ̀ máa ha ìdá kọ̀rẹ́ǹtà nítorí bá ní náà lọ sí nítorí bá náà lọ́mọ náà ọ̀rọ̀ nínú ju agbára rẹ lọ ọ̀ nínú ju agbára rẹ lọ. níjẹ́ tó bá ti ní kúrò náà jẹ́ ju agbára rẹ lọ olúwa ni wọ́n fẹ́ bó zaati bó zaati. olúwa ni àwọn tá a bá fún ní ewé tó tọ̀ olúwa ní kí wọ́n ná fáwọn obìnrin àtàwọn ọmọ wọn bá ti bu wọn káà náà ná fún wọn olúwa olúwa ní bá ti bu wọn fún ọ tó bẹ́ẹ̀ náà ní kí wọ́n náà bu fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ná fún wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá rẹ̀ bá tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ló máa pa tòlótòló jẹ àbọ̀lọ̀ bá fún ọ bẹ́ẹ̀ máa pa jẹ. bàbá rẹ̀ bá tẹ̀ tajẹ náà ẹ máa pa á olúwa àmọ́ ẹ̀yin obìnrin wa náà yìí náà gbọ́ wa máa ń kóbòrò àlẹ́ ìhìrì kù. ẹni bá wá ní tiẹ̀ bí kan tán lọ́wọ́ òbí òní wọlé. wọlé náà kọ́ inú ikú ọdún ikú yóò fẹ́ bọ́ sóòtì a bá ṣe báyìí fún afálẹ́ yóò bí nígbà àtàwọn lọ. ìyẹn tọ́lọ̀ ń fún ọ náà nípa ọmọ náà tẹ́ ń gbọ́ àwọn ẹ̀yà wa kẹ́ ẹ̀ mọ̀ wípé bí mo nù wá sí màtọ́ wa délé àmì ẹ̀gbọ́ wà sí gómìnà àbá àbẹ́ ń sùn ni. òun náà sáà gbọ́ ìwà mọ̀ kúndùn àlẹ́ yìí bí àwọn kiri ṣe parí ilé kíní ni wọ́n gba ọjà lọ ni wọ́n ti yàwó rẹ̀ wọ́n lọ rájì ẹni àwọn gbọ́ wà sí wọn lónù ẹ̀sùn wa délé ẹ̀sùn wa bẹ́sẹ̀ wálé sírù òní tẹ́ gbọ́ sílẹ̀ kẹ́ ẹni tọ́nà bá ní àkáṣí ti tẹ̀ fún díẹ̀ ọlọ́ni ń ta fún ọ náà ni. ṣé wàá nìsín bọ́kọ̀ tó bá wá ya tara rẹ̀ náà nítorí ẹ̀kọ́ rà kò rà nítorí ẹ̀kọ́ fi kò té èyí tí ń fọ náà máa jẹ́. tó bá yẹ pé ń sábò fífún ẹni tí tóun jẹ nǹkan mẹ́ta lọ́wọ́ bí. ọ̀run abẹ́sẹ̀ lọlé ọlọ́run kó sàmà nàìjíríà ní èèyàn máa ń ní bẹ́ẹ̀ tó kó máa gbé tó tó dẹrù. tó yẹ ká máa jẹ́ bọ̀fà ń já kàrà láàyè la àwa sọ bínú sísan sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwa tó pé wàrà wàrà ẹ̀rọ tó wàrà bá ààrẹ ẹ̀rọ tó máa yọ wàrà. ọmọ kan ọmọ Sudan ni ó wà ní alikimo university so gbogbo àwọn ọmọdé àgbọ̀dé lọlé wọn ti gbọ́dé lọlé òun wá ń jẹ pé ìlànà òun lọlé díẹ̀ àwọn á ní tó bá ti wá dáná oníkan ló wá kú láàrin oṣù tó bá ti wá dáná wọn ní lẹ́kọ̀ọ́ táwọn kò bá wọn láàmú káwọn máa káwọn máa dájọ́ àwọn èyí dájọ́ tó bá ti wá lẹ́kọ̀ọ́ yóò pín ìgbà pa ìdájọ́ jẹ̀kẹ̀lẹ́ àdúrà ó kéwòrà ìwé náà àmọ́ ìwé náà ti sọ̀rọ̀ sẹ́gbà náà mo wá mú ìwé náà bọ́tẹ̀ lọ́lé mo wá mú lọ fún mo wá gbẹ labanu bẹ́tẹ̀ wọ́n ní ayù àyàwán na paul bẹ́tẹ̀ ó ní ẹranko wọn ah, na ní bẹ́tẹ̀ nàìjíríà kọ́ ni wọ́n fẹ́ bí tó lókè wàrà àbí ààrẹ ẹran náà ti yẹ wàrà wàrà tá à ń jẹ àti káyà náà ni àti ti èyí ti káyà náà ni ọmọ màbí ni ṣe wáyé rántí náà yẹ wàrà ṣùgbọ́n wọ́n kó bẹ́sẹ̀ ní ẹni mọ̀ àrà bẹ́sẹ̀ rẹ lẹ́yìn wọ́n dùn lọ́ọ̀ ni pé ṣé ẹranko wọn lọ́tún pè ní bẹ́sẹ̀ kí n dì bẹ́ẹ̀ fún un tó dùn báyìí tó wọ́n dùn ó gbánú rẹ̀ ni mo á ní àá mo ní ìgbà ni ìgboro ni bí àgbàdo báyìí ni ó náà bí ẹwà subhanallah ọlọ́mọ sanu nàìjíríà ẹ tún yọ wàrà látara ẹ̀wà ẹ̀wà kan tó wà tó ń gbóngbó yọ wàrà fún yín allah bá kẹ́mi rọ. tọ́ gbogbo àwọn dókítà ló ga sẹkúrítà ìmútálítọ̀ ní bàjẹ́ àníwọ̀n ló da jẹran lọ ọlọ́run fẹ́ràn tálíkà fún wọn àwọn ènìyàn àwa ìta ti bára wa nu ibi tí ìwà ti bára yàn ẹjẹ́ wa kọ̀ǹpọ́tébù bẹ̀rẹ̀ yàmú ìjà máa ronú púpọ̀ apátẹ́sọ̀ ní mú ọ bọ́ọ̀nà ni ó wà nù dúró àkóso tó burú pé ọwọ́ agbóúnjẹ lọ jíjẹ́ lọ gbé lọ ní ibi ọ̀tẹ́ ńlẹ̀ wájú bẹ́ẹ̀ kẹrin lẹ́yìn o àní wọ́n lórí wọ́n lórí ti dáadáa òun náà wọ́n máa gbé nífẹ̀ẹ́ náà wọ́n lórí ti dáadáa náà níta ti lọ nù tó bá pẹ́ tọkọ tẹ gbé fún mi lọ́kàn gbà bẹ́ẹ̀ tó ń polówó wa ni wọ́n máa ń kó dùrọ̀ alẹ́ yìí lóṣù. ọkùnrin tó bá jẹ́ pé àsìkò tiẹ̀ àfún kò fẹ́ bí tẹ́ni àkọ́kọ́ ọlọ́run níbi tá a fún náà kó máa ná fún ìyàwó rẹ̀ náà. lábẹ́ ilé yìí ká tó báwùjọ wa ti rí ká tó pàrọwà díẹ̀ èyí ń sáwọn ìyàwó wa. ìgbà míì wà báwùjọ tí wàá torí ẹlẹ́ máa ń wo pé ọkọ mi ìwé àti lọ́gbàjá ẹsẹ̀ kan lẹ́jọ́ ń ṣe kọ́dà wọn tó ní ẹkú fún ní ọ̀rẹ́ ẹ wo ojú táwọn ń délé wọn. ìgbà mi wá kéèyàn máa wo fámìlì yẹn ti jáde ńgbà mi ìnáwó lè kọ lọ́rùn ẹnìkan ju ẹnìkan lọ. àmọ́ àlùmọ́sọ́ yìí táwọn sọ fún ọkàn pé a mọ̀ pé jíjẹ mímu ìyàwó rẹ ìwọ ló máa ṣe. mo sọ fún yín pé ẹ má jẹ́ mo wá sí làákà ìwà pé áá ah, ah, á sọ̀rọ̀ ìyá yìí ló dùn mí lọ omi mà dájú ẹ dàkùtò lọ́ọ̀ ẹ má ro bẹ́ẹ̀ tẹ́bà tí ń ro bẹ́ẹ̀ máa sọ náà látara wọn ó lè fà á tẹ́bà tí kọ̀ọ̀bù náà látara wọn ó lè fà á tó pé tó fi dìkọ́ kulè yín ẹ̀tọ́ sí yín ni. ó dàbí gbà pé àwọn nǹkan tó jẹ́ láìsí tiẹ̀ náà ká fẹ́ tó mẹ́ lákòjú ẹ̀jẹ̀ mákòjú ìkan wa dandan ni kó ń tẹ̀ láti ẹ̀ dandan ni kó wọn kó náà wá dìsáìdì pé ah, ó yẹ kó wọn jẹ́mi àtẹ fún ọ kọ́ ọmọ tẹ̀lé fọ́kọ́ ní gbẹ́gbà ẹni gbàgbé ìdúnì yẹn táàtì mọ̀ pé gbogbo bá ti fi àwọn wa lówó tó gbogbo bá ti kó lówó tó ẹ méjì àwọn ẹ̀fẹ́ lọ rẹ̀ pé at least. ẹ méjì àṣẹ ní hundred and fifty fifty ní eighty twenty hundred percent hundred percent ní tẹ́lẹ̀ jẹ́ lórí ìwọ ọkùnrin ẹ̀tọ́ rẹ ni ọ̀rọ̀ náà yẹn ló pẹ́ fún àwọn ìyàwó rẹ̀ hundred percent ní tó fẹ́ ṣe jù pé ó fẹ́ dẹ̀ lówó ní á ní ká fi ń ṣe bẹ̀ àbí ká máa ń ná òun nìkan wá ní kàńtánù lówó wá tí wọ́n á pọ̀ pẹ́tọ̀ káwọn ti tán o ṣé bí yóò bá sọ dáadáa ẹ fẹ́ pé ah, ah, ah, kí ni ọmọ ìsìnkú fún ààrẹ ètò oníṣẹ́gun rẹ̀ àbí ń ṣàdúrà fún ọ kọ́ńgọ̀ tó ń béèrè ẹ tó ń béèrè oyè lọ́wọ́ mi mọ̀njú ọ̀run náà wà lẹ́dára kíyàwó rẹ̀ lo nǹkan mi lọ wọ́n lọ fi kalẹ̀ àmọ́ àwọn àwọn kan máa ń wáyé pé áà ọ̀gbọ́ èyí ní tẹ́jì lọ́wọ́ ìyá mi. tẹ́ni ìgbà yìí ẹ̀yin bàbá wa ẹ̀yà kẹ́jú ká ká mọ ìyá ọ̀rọ̀ yìí ò tètè sọ rere gbogbo tíṣẹ́ rí àbá ti dá sí eré ọ̀wọ́ àìbẹ́ eré débẹ̀ ẹ máa sọ gbólóhùn tó máa ń jáde lẹ́nu yín dáadáa ìyá mi bùnmi lọ́ra.

bí ẹ bá wa tàkà tí ẹ bá wa lọ sọ́hún tó kú bẹ́ẹ̀ owó máa ń jí five naira kọ́ ọ ní kíyàwó rẹ̀ yá ọ èyí dá padà kọ́ ọ lérìkì ọlọ́run sàárè ó dúró bá sanwó. ànábì ló ń bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam. sùnmọ́ kí sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ni ó bùn ó bùn ọ̀nù ọ̀ sì tán ọ̀ tọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú hikima ni. kìí ṣe pẹ̀lú nke kọ́kọ́ bá kọ nǹkan lọ́wọ́ lọ wa lànàbì sallallahu alaihi wasallam ànàbì ni ẹ máa sàsọ́lẹ̀ àwọn obìnrin kẹtù fàyẹlẹ̀ kẹtù fàyẹlẹ̀ ẹ sàsọ́lẹ̀ àwọn obìnrin yìí wọ́n sọ́kìlẹ̀ lásán gbogbo anísìn àsàsọ́lẹ̀ àwọn ìyàwó wa bá fàyẹlẹ̀ mo ní kí àwọn mi lọ bá kú nísìn sàsọ́lẹ̀ kankan àwọn ọmọ mi obìnrin ló fi kalẹ̀ ara àwọn obìnrin tó wọ́n wí náà nìyẹn àsọ́lẹ̀ wọn lásán pa wọn àti wọn wọ́n kátó fàyẹlẹ̀ pé à ah, ọmọ mi tí bá ti kú nǹkan tó gbére ọ̀pàtàkì lọ́wọ́ lóbìnrin nǹkan tó gbére nǹkan tó gbére ó sọ pàtàkì láwùjọ wa yìí àwùjọ wa bàjẹ́ torí ti wàhálà bìbí sọ̀rọ̀ yìí bí ìsìlámù ṣe rí jọ náà láwọn kánàbí máa fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni láàbò fún aláàbí iṣẹ́ gbogbo owó ìyá àdébí òfin sọ bẹ́ẹ̀ sọ̀tà ẹ̀sọ̀ sẹ́nẹ̀ta àwọn obìnrin àwọn obìnrin jẹ́ pé tọkọ bá ti kú báyìí dé àwọn wọ́n gbárùkù tí wọ́n tọ́jú rẹ̀ tí ìjáde kó ni àwọn ọmọ rẹ̀ kálukú ti hàn wọ́n rọ́mọ àbí wọ́n ní tọ́ ẹja sọ àṣọ ọ̀pọ̀ àwọn obìnrin wa o. so ìjọba pa ìyá lọ́wọ́ wọn ọ̀hún kó yìí lọ jẹ́ kọ́ máa bẹ̀rẹ̀ pé ó dè ló ti mo máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyàwó rẹ̀ ó dè ló ti mo jẹ́ máa san padà mo ti ra mangi máa san padà owó mọ́jú tó múra rí owó òbí tó múra rí owó ìwọ̀ tó múra rí ṣọba ti wá gbọ́ sálárì bọ́ọ̀sì máa sákànnà pé ọ̀sán owó ìfẹ̀mú tó gbáǹta eléwọ́ rẹ tí mo yá ọ rí ìyókò jẹ́ lórí yìí bẹ́ẹ̀ ó kèlú ṣẹ́kù tó bá lè máa kú dáhùn kọ́dà ọkọ̀ sínú tó bá lákọ̀ọ́ lè tọ́ nǹkan sí mo jẹ rúmù báràkà lówó rúmù ah, báràkà tèmi tó máa wò ó tẹ́mi ẹ̀ bá dé níbẹ̀ ń díẹ̀ ẹtí kẹsì oyè wa dáadáa ẹ má di ká wùjọ wa sọ wá di nǹkan àwọn kó sọ wá di nǹkan ní àwọn àtàjọ súná àjẹyà wa ló lápòjú rẹ ó kọ́ pàjọ one thousand lakọ́lẹ̀ ọlájà yọ one thousand. àwa tá wo àwọn òní rò pé tètè ìyàwó rẹ ni ṣùgbọ́n kan ló kú ẹkọ lànà kò ní nǹkan bí pé yọ̀dà tó wọ̀ ńlá. wọ́n lè jẹ́ wọn ní one thousand ẹ má bí pé tó wọ̀ ńlá fún rèé ó wá gbà áá ọmọ àlelóbìnrin yìí olóko pẹ̀ ó bẹ́ẹ̀ padà ìyẹn lákùn tàbí kó wá sí. bí nígbà tí wàá gbàkadà ìdí ni dúkìá òkúlẹ̀ ti yọ tí ó dàpọ̀ ìyẹn lọ́wọ́ ló sàárẹ̀ ni definitely rẹ̀ yọ. sọ méje kí àwùjọ bá ti dára wa àdámà rẹ̀ ẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́ lẹ́yìn àtàwa ẹ méje kó àfẹ́ ti ṣẹ̀ríà ẹ wá bá tó jẹ ìyàwó rẹ̀ five naira ẹ bánú nǹkan tó kọ kalẹ̀ ẹ yẹ fún ọkọ̀ ẹ̀rọ jọ̀wọ́n ní five naira ìgbà ó lóun jọ five naira ìgbà tó bá tó ń lóun jẹun lọ́wọ́ ẹ máa ẹ máa ẹ máa lé kí ìgbà olùwọ̀n náà mo yọ̀ǹda rẹ̀ ẹ bá mú ẹ má jẹ́ ó gbìn kíkà sí alẹ́ mi. èyí tó bá ẹ̀kọ́ bùn wá èyí tó bá lágbá èlé bùn yìí. ọ̀lẹ́bùn mi báyìí lọ́lẹ̀ gẹ̀jú mẹ́. òbí wọn lọ sọ̀kọ́ wọn lé ara tán ni ẹ wò mọ́nu kẹ̀kẹ́ fẹ́ wọn wọ́n lọ́nàwó wọ́n lọ́nàwó náà kò ká mọ yanjú láńgbèjì wa pé fún mi lọ́wọ́ rẹ̀ fún mi lọ́wọ́ rẹ̀ ẹ̀jú kí ó mọ nítumọ̀ náà a ti sọ ojúdókòdó òkòkòdó ọ̀rọ̀ obìnrin tó lọ́n bá wa ní òun náà ní lọ́wọ́ ńkọ́ kò sí tó burú kéré sí haramu nínú sẹ̀ríà kò sí léwọ̀ fún ọ kò sí léwọ̀ lé ọ lórí pé èmi náà fi lè dá sí fún yín aláàjì abu èmi náà fi lè dá sí fún yín kò sí léwọ̀ kò sí èèyàn lé ọ ni àmọ́ ọ lè yàyẹ sàrà alẹ́ ẹni tó bá já sí pé bíbọ̀ rẹ̀ ó sọ̀ràn èèyàn lé lórí òun là lè ṣe sàrà fún àmì tó jẹ́ pé bíbọ̀ rẹ̀ kìí ṣe ọ̀ràn yẹn lé alẹ́ rí àlè ṣe sàrà fún un kò ká bọ́ ọkọ wa kìí ṣe ọ̀ràn yẹn fún wa kó bá ti kọ́ ọ̀rẹ́ rí àlè ṣe sàrà fọkọ wa. mo ti sọ́lẹ̀ kan kò sún tó burú ọlọ́run ò sá burú fún ọ bọ́lọ̀ bá ní kíyàwó rẹ lójú ọ lọ nǹkan náà ní kò fọ́ sí ní sọ́ra àwọn òbí tán lówó láyé àti láwọn ọkùnrin tí èmi ọwọ́ bọ́ sọ́dọ̀ ìyàwó tó ní kò sí tó burú bẹ́ẹ̀ ni wọ́n á fún ọ pé ni wọ́n á fún ọ fún tààrà ṣe fún fún zaka zaka tí mo yọ ẹgbà zaka rè ah, ah, ọmọ nígbìlá púpọ̀ àná ìmúlò ní ọmọ ìfẹ́ zaka ìgbìlá kakọ́ o bóyá tó wá wí. Ah, ẹgbà lè mú fẹ́ zara kan wá nípa ẹgbà wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ ọgbà ó gbọ́n ọ̀nù ìyẹ́ tó bá nídìí rẹ̀ àìkọ̀ ọwọ́ àgbà tán náà ẹ́ ọwọ́ tó wọn bá kọ́ pọ̀ àti áwù ọ̀nà kí lọ́ọ́ fẹ́ ṣe wí fún mi kí n gbọ́ ẹja lọ́la fẹ́ sí ẹ wà lọ sí wa kí ló máa rò pé ẹ rí ó ti di tiẹ̀ ó ti di tiẹ̀ bá ti wúlò lè takọ ní èrè tó ní kòkòsí tó burú kárùn àwọn ọkọ̀ wa lọ́wọ́ tá a bá ní àmọ́ tá à ń sọ ni pé àwọn ọkọ̀ wa ò gbọ́dọ̀ kàláfà wa lé lórí wọn ò gbọ́dọ̀ kàn fọ́sẹ̀ pé ń tọ́sẹ̀ ń fọ́ abẹ́ tọrọ kó tọrọ ọ̀fẹ́ sanwó sùn ní àmọ́ bá ń sọ́dọ̀ ọlọ́run mo tọ́ ọlọ́run yóò lákòótọ́ ọlọ́run ọ̀nà bá gbà kọ́lọ́ bá olówó ń ta ni. fẹ́rẹ́ ọkọ ọmọ mi kan wípé mo bá ń san sukúlù tiẹ̀ ni bẹ́ẹ̀ ni mo bá yàwó rẹ̀ náà. ẹ lákòótọ́ ọlọ́run ọlọ́run sàlẹ̀ ọlọ́run àtìkì rẹ̀ sọ pé ọba tẹ́tọ́ olókan lọ́kọ̀ sábà fún náà àtìkì ọlọ́run gbogbo òun sí kó kà bá kàtì fún ọ fún ọjà pẹ́ fúnra wa fún ìgbà jìnnà àwọn ọmọdé kan náà àwọn ọmọ mi yìí àdọ́là ìlẹ́sẹ̀ nígbà tó lọ bá yẹn pàdé òfin náà ni. sákùn fún bá lóun lọ pé ọ̀ dùkọ̀ tó lọ sí fún ẹ̀kọ́ àtàná ni. tí ó bá ní ti kòkà náà rí i pé ah, ìbá ìbá ìlẹ́kọ̀ọ́ àjẹrẹ wọn lóòótọ́ ni. àwọn náà wọ́n ń jẹ́rù wọn lóòótọ́. ìwé àwa yìí ti àìsí ah, máa gbowó tó àbájọ abúkú. tí ó bá ní ti àwọn ìyá ní jẹ́ ọ̀pọ̀pọ̀ ìníjọkùnrin arìjálù kọ̀ wà múná ìkéèké ń gọ́tẹ̀ wọ́n fẹ́ ṣe bùgálẹ̀ máa bọ̀ pé kọ̀ wà múná lórí owó tẹ̀wọ̀n náà ni wọ́n lé náà ni. anábì sallallahu alaihi wasallam anábì ni kọ́ dáa bẹ́ẹ̀ bá ń fínra sọ ẹ máa bá àwọn obìnrin náà gbogbo ní ìlú obìnrin ò àgbẹ̀wò pé wọ́n lọ́ra fúnra rẹ̀.

bá ní tòun ni ah, kí n ra kíni fún ọ wàláhì ìwọlẹ̀ kọ́ ra bàtà rẹ̀ ìwọlẹ̀ kọ́ ra aṣọ tí ń wọ̀ ìwọlẹ̀ kọ́ ra sípà ìṣe wọ́n lọ́ra àmọ́ kèé ṣe èèwọ̀ ni kóbìnrin náà kó ba lè ra fún rẹ̀ àmọ́ kèé ẹ̀tọ́ rẹ̀ ni láti kó wa bá ọ mo ní dìgbà gbò mi sáré sọdún ni àwọn ẹbí ló ti gbó mi àwọn ọmọ ọmọ mẹ́rin jẹ́ ni wọ́n àbọ̀dá ẹ̀dẹ̀rọ̀ lọ́hùn ara ń tẹ́ ara tánàbí ni ẹ̀wò náà nù pé mọ́nìsítà tó àmì ń kọ́ wọ́n yìí dáa ẹ̀ òkú oúnjẹ lásán ni kìí sóúnjẹ lásán nǹkan lọ obìnrin yìí kí ni wọ́n ní kọ́jọ́ kó sí lójú. ṣé ẹ̀rọ kókó bìnrin ó ti jẹ́ ọ̀ràn yẹn ni obìnrin lè jẹ kó lé kó lóun òdìjà fún wọn ọ̀dìjẹ́ ni wọ́n ṣe fún un lé. pé mo wá sọ́kà sí náà ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ló ti sáyẹ̀ fún òdìjẹ́ tó ń gbogbo tó ń kà yìí ọkọ̀fẹ́ lọ́lá sí omi náà ń dé ẹ̀yìn lọ́kì ni. ní máa ń ṣiṣẹ́ olùmọdé ẹ máa ń lò di tèmi máa ń ṣiṣẹ́ kọ́mọkàn létí mi ni táwọn bọ́dà bá ní ẹlẹ́kùn sáàsà á ní di á ní di záwọ́jà bá. kí ló yà a lára rẹ̀ aláìláìlàlá àkọ́kọ́ a ó ti rà kéré èmi ló kéré ó kéré nù ẹ́ǹsì ẹ́ǹsì ló a ó ti rà a kó ti rà ẹ́ǹsì ìtọ́kọ̀lọ́kọ̀ kọ̀ wínú ní máa ń ṣiṣẹ́ kọ́mọkàn lára mi a àwọn náà làwọn ń ṣe báyìí àwọn ń tún náà. mi ò yé ẹrú pé lásìkò tá a wà ha kò ha bí jìgá yìí ní àǹkan ka àǹkan tó ká máa àwọn ọmọkè sọ kéré náà ó kí ni ìtumọ̀ rẹ̀ lọ́kùn kílẹ̀ náà kílẹ̀ ẹ̀fìdé náà ń mẹ́rẹ̀ lọ́wọ́ ẹ ń ní kò àbíkẹ́ máa kọ́ wálé ní àwọn obìnrin ti dẹ́gàn wàláì láàrin ẹlẹ́sẹ̀ àwọn obìnrin tí máa ń wà ń lé tẹ̀ bá lóbi kankan wá jòkó kalẹ̀ báyìí kọ́ máa kọ́ máa wò ó kọ́ máa wò ó lágbàdo bá ti di máa wò wọ́n tágbó mẹ́wàá wò ní sinmi. tí wọ́n bá fẹ́ tíráì pé kẹ̀ gbọ́n náà lónìí gbogbo tó ń sẹ́yìn náà tó bá dúró kejì wá tíráì ẹ̀kọ́ fẹ́ ṣe wàláì ọ̀dùn láti gbọ́ sí tòun ni. ó wá iṣẹ́ ní ilé ẹni lásán iṣẹ́ ni máa wọ obìnrin àkọ́kọ́ náà wọ́n jọ wọ́n jí bí wọ́n tó jí tó ń fẹ́ lọ jíjẹ́ wọ́n sì jẹun lágbo méje tó tó lọ bí wọ́n bá tẹ̀ jẹun àmọ́ ló jẹun lọlé wọ́n jọ wọ́n jọ lọ jíjẹ́ wọ́n ti wá jí ni wọ́n fẹ́ ebú ta wọ́n á fẹ́ ebú ẹ pé ìdúmọ̀ sọ ooo ẹ dàgbẹ́ ìdí àbáwọn ìyàwó ìbáde ìdílé kan o. bí wọ́n wọ́n fẹ́ ah lọ́sẹ̀ kan tẹ̀ bọ́ síta tẹ́lá kan tó bá yín tẹ̀ tẹ̀ gbọ́n òwúrọ̀ kan àdìgbò fọlọ́ǹdì ọ́ tẹ̀ yín bá yín tẹ́ ní edu wọ́n fọ́ ẹ́ ní nàìjíríà o pé ó tẹ̀lé orúkọ pé ó tẹ̀lé orúkọ ẹ̀kọ́ náà gáàsì fún ìyàwó rẹ̀ wọ́n ti wá jí wọ́n sì kìtàkìtà lórí àwọn ọmọ ló fọgbọ́ ló pọn mi ló ṣe gbá ló dáná ló mọ ọ́ títí ló ṣe gbogbo ẹ̀ pátápátápátá tó bá tó wà lẹ́sán gbogbo tẹ̀ dà orú lókọ́ wá táwọn dará ìsílẹ̀ ẹ̀ gbogbo táìsì yóò wá gbálẹ̀ yóò tún wá mọ́tò lẹ̀ pátá láwọn oṣù pé aago mẹ́wàá olú. tí wọ́n á ránṣẹ́ tó máa ń ṣe òun ìmọ̀ ẹni kéèyàn afọ̀run fẹ́rẹ́fẹ́ lé. a ah, wàrà sùn lẹ́yìn ìgbà tí o sùn ẹ̀rọ kìíní sẹ́yìn sọ́nà aago mẹ́wàá sọ́dọ́ tó tó dé ó lè dàbí mẹ́wàá bọ̀ bí aago kan náà ni yóò fẹ́ lọ jí. so ìdáhùn pé obìnrin ká máa ẹ̀ tẹ́ẹ̀tì pé orílẹ̀-èdè ọ̀rọ̀ máa ná bẹ́ẹ̀ ni a ti máa ń béèrè pé ẹ̀ tó kàwé àní tó lẹ́sìn ẹ̀yìn ṣe ń lọ́kọ́ tó lẹ́sìn kẹ máa jẹ́ àfi yókù náà ṣe ọ̀tá létí pé ọba àti lẹ́sìn ẹ̀fì yókù náà ẹ má ṣe wá gbọ́ wa ní kí ẹ fẹ́ kàwé o àti lókọ́ máa kàwé o but torí kí eh, àwọn àgbẹ̀ ṣe kó tó ló bá máa ṣiṣẹ́ káàdì wọn tọ́jú ilé ní kó fi kàwé kó ṣe torí ẹ̀ àà ló tó lè fi ṣiṣẹ́ àwọn àfa òkà pé ń tó lè máa mú ṣiṣẹ́ tó bá kó nídìí ẹ̀ pé ó nídìí ẹ̀ báyọ̀ kọ́ ti kú àwọn kọ́kọ́ lẹ̀ àbí àwùjọ nídìí ẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ tó ní àwùjọ wa nídìí ẹ̀ àwọn kan tó lè ti jáde nìyẹn. sótò tó léyìí gbogbo tóbìnrin náà ń lò pátápátá láwọn aṣọ káwọn gbìyànjú kí a máa ṣe fún wọn bọ́ba bá ti tó bọ́ba bá ti tó àbí bọ́ba bá ti mọ ká máa ṣe bẹ́ẹ̀ ẹlòmíì tó ẹ kó lóra sọ nìka òní o ẹlòmíì ká lóra sọ nìka àbáwọn tó máa ń béèrè lọ́rùn lé àwọn ìyàwó mi bẹ́ẹ̀ náà tó máa ń béèrè púpọ̀ pé ẹ lọ mú aṣọ ogun wá ẹ lọ mú ìjábò púpọ̀ wá lọ́wọ́ ló mọ́ra mi wọ́n. lẹ́yìn lóko sọ̀rọ̀ mi ìlú pẹ́lú mi gbà wọ́n rí kí ó jù abọ́ sọ́jà pé ẹgbẹ́ òdàbò ẹgbẹ́ olùkọ́ọ̀bù. ọ̀rọ̀ kó máa ń ṣe bí àmì màláàtò ní lọ mo tẹ̀ jẹ́rọ àwọn ìyá yìí àwọn kàwé ló ń sọ fún wọn ni wọ́n kà lọ́wọ́ fún wọn ni nígbà ń bẹ lórí fóònù wọn ní parẹ́ wọ́n á kà mí sí i níjọba ti ní pé olùkọ́gbọ̀ ó ti gbé báyìí ó kàn pè rẹ̀ ni ọ̀dùgbò ẹ̀fọ́ ọgbọ́ tí bẹ́ẹ̀ ní ti ìṣọ́ wálé táwọn ṣe fún wa kọ́nà bá kó sí àlékún àti kí fún wa ṣòwò náà fún ọkùnrin ọkùnrin gbọ́dọ̀ gbìyànjú gan ni tó bá rí pé dẹ́pọ̀ eh, ń ṣe kò múná tó wá ọ̀nà náà sí tó wọ́n lọ́nà kan kiri fún wa tó bá tí wàá sọ́dún kẹ̀kẹ́ náà kò sí kí àwọn òbí ọkọ̀ mi náà ń táì torí gbogbo àti ìṣòro àtàrọ̀ yìí obìnrin mi ò ní ọkọ̀ wọn táì àwọn tí wọ́n ń hun ta nítorí ọmọ nígbà pọ́nrẹ́mù lẹ́nu lẹ́nu ẹ̀rọ ìjà máa wo àwọn ìlú mi ń ta òun ni òun pọ̀ ní ọ̀pọ̀pọ̀ rẹ̀ ń táì pẹ̀lú bá a ṣe ní àti ẹ̀dọ́ náà àwọn kúndà alẹ́ yẹn kù ọ̀ ní òun táì tó yà tó ọ̀pọ̀ mi ń ta. but tó bá wo ẹlòmíín ta tó bá wo di wọn na wọ́n náà kàkúlẹ̀tì pé ìtò ń gbàre ọkọ̀ ọkọ̀ ìlú pàtàkì lóṣù wá ti sẹ́ǹjẹ wá síláìsì wá ní oṣù gbogbo wa abagiraisi abagiraisi ní owó nínú thirty thousand gbà sí ni ń ta ìyàwó nínú àwọn táwọn ìyàwó èlò wọn ń ta bag rice labẹ́rẹ̀ ẹ́ wọ́n ní nine thousand naira ó pèlú ó ti tókù one thousand ẹ̀ àtàrà ooo olóòlù kọ́rẹ́tì ọ̀nà ọ̀yẹ́wọ̀n. Ráìsì náà nù. Ráìsì náà nù. Àti lókà àti fọ́rì. Ráìsì náà ni. Na alimohim, ẹjẹ́ ká máa lọ, ẹjẹ́ ká máa lọ, ẹjẹ́ ká máa lọ. Kákà wo pé gómìnà ilé asosiyeti kan tọ́kọ́ ṣe. Sọ́jà ló mí tí máa ń wò ni pé àwọn tí wọ́n jọ ń rìn káàkiri àbẹ̀wò ti lọ. Tó bí máa jẹ́ wọlé yín wọlé àfẹ́tìlẹ̀ rẹ̀. Mo ní apẹ́tẹ̀tì tọ́kọ́ ń ṣe láyé láyé. Tó máa ń ṣe orúkọ báwọn. Ọkọ̀ rẹ̀ ń tó nílọ́mà wò màtíyàn náà ń gbàdá yìí tàṣà lóṣù pé owó ọkọ̀ lọ́dún díẹ̀ náà gbé pọ̀ mù ọ̀dẹ̀ that is ọ̀dẹ̀ náírà lọ́lẹ̀ márùn tòlóhùn bẹ́ẹ̀ tàn sínú ìgbélégé lóṣù so wọ́n ra ta wọ́n ra yọ ọmọ iléèwé sanwó iléèwé ẹ̀sanwó ilé ẹ̀sìn kínní àtúnwọ̀n pé àwọn pé tó bá lárò tó bá lárò ó yẹ kó dè pé bóun ń sin owó tuntun àti ìjọsẹ̀ mọ́ àbáṣe láti kẹ́lẹ́ máa jẹ àìsí sọ bẹ̀ ọbẹ̀ ló bá bẹ̀. sọ́kọ́ bí bàbá béèrè pé tó bá calculate ẹ̀ pé tá pẹ̀sẹ̀ nígbà kílẹ̀ tó ṣe sí <laughs> àwọn ọkùnrin à yóò kàn ṣe sí yóò kàn gbé báyìí jáde fún ọ ni ẹ wò ó ee mo tèrè tẹ bá gba sọláàrì tẹ bá gba tán dókítà fẹ́ jẹ́ nígbà náà sí ẹ pé èèyàn fẹ́ jẹ́ nǹkan tó tó tètè jẹ́ ń bọ̀ dé káàtẹ̀ fún ah, káàtẹ̀ wá pé ẹni káàtẹ̀ á gbogbo ẹjá ti ẹ̀mú mọ́ọ̀tì kọ́lá bọ́ọ̀dù gbìyàn mú ẹ̀ṣẹ̀ ìdààmú ti jẹ kóhùn tó délé tètè dájẹ́ because indijọ́ kejì báyìí pé wọ́n máa bẹ̀rẹ̀ pé ọmọ fẹ́ lọ léwe owó náà tó fojú mọ́ńkọ́ fún àwọn lọ sùkúù àwọn tẹ́tẹ́ náà tó ń mú lọ léwe owó gbọ́lé náà owó nìí so ìdákùtọ̀ ọlọ́run ẹ̀yìn wa wa ẹ mẹ́jà máa wo aago aláàbò ìyẹn tí ń bá ń bẹ lọ́kọ̀ ọwọ́ ọkọ̀ àníkáwò òun ní ọjà máa rí ní ìdíje bí kọ́tù ìbá máa wò ó tí máa ń ṣe ń ṣe tí pọ́n ṣe fún wa àwọn òfin ṣe kẹ̀kẹ́ fún wa. because àwọn tí àwọn ò ní ẹ̀rọ kan tẹ́ pé mẹ́rin kò tó lòun ẹ́ wọ́n máa ń ẹtí gba bíi four hundred fifty five hundred thousand lóṣù táwọn ọmọ tí ń gbọ́dọ̀ jẹ ní oṣù mẹ́rin lọ ìwọ àtọkọ ẹ̀kọ́ ọ̀sẹ̀ náà mẹ́rin wọ́n á ẹ̀ àwọn méjì ń bẹ oníṣẹ́ òjọ́ làwọn ó ti ní okun wọn gbà wọn ti lọ ojúmọ́ kan fi ń rí ẹlòmíì wọn bẹ ntọ́nà ń sọ fún un ní ntọ́nà ń sọ fún un pé kámá lọ kámá rà pépọ̀ nígbà ìpàdé láàárọ̀ wọn tẹ̀ fún wọn lówó ẹ lọ ra ráìsì ẹ ra tíwájì wọn ni àwọn tó nínú abùlágájá àkùrẹ́sì yọ́ra sílé ni ibi owó iṣẹ́ oṣù lòún ṣe ọkọ̀ rẹ̀ ń ṣiṣẹ́ òòjọ́ definitely òòjọ́ yìí mọ̀ fún ọlọ́rọ̀ ẹtí ṣiṣẹ́ oṣù òun ọ̀rọ̀ akalẹ̀ ní torí kókò níbi ìtọ́ níbi tí ó gbà mọ́ abẹ́ni tí ń ṣe bísíǹsì gbogbo owó tó fi ṣòwò lẹ́ẹ̀kan náà tọ́lọ́ fẹ́ra láìsí ilé kò ṣe ti ẹ sàn jẹun ojúmọ́ náà fún wa á sì máa kọjú bọ́ lójúmọ́ tí ojúmọ́ tí ọ ẹ ti kẹ́ so ẹmọ ẹgbẹ́ awo tọkọ wa ti ma níbi àsìkí òun ló fẹ́ràn ìrìnlá sọ fún ọ tó náà ń ra irú òní ń ra irú òní ń ra fún ọ wọn ni ah léèsì ilé ara fún wa léèsì olówù sínú ìlànà eléyìí lọ́wọ́ ń fẹ́ èmi ò mọ léèsì kan tán ṣe tó wọ́n fòwú ṣeré àti nígbà fi ń ṣe léèsì ìkànnì bẹ́ẹ̀ sáà ṣe pẹ̀lú góòdù ni àwọn obìnrin ẹnu mo ti gbọ́ pé léèsì kan bẹ́ẹ̀ kó ṣe olówù pé léṣelówu wọn léṣelówu náírà léṣelówu tí ní ní ni. ìtọkọ rẹ káàkùn ẹ̀rọ kòtò lọ ẹja mọ̀mọ́ rírì ìtọkọ sí fún wa ẹja dúpẹ́ fún wa. wọ́n lọ́ọ̀hì àwọn àmì ń bẹ àwọn ìyàwó ní torí ti ní fọwọ́n ṣe. ibi tí ẹni tí máa ń tọkọ rẹ bá ń ná fún ẹnu tọkọ ní ti ná fún òun òjò mọ iyì rẹ. àwọn àfa àwọn tó máa pọ́ sílẹ̀ wọ́n tó mọ ọ̀rajà ó nu agbó sínú bá gbẹ̀rún kó bọ̀ náà nù wọ́n ti jòkó lé ọmọ táwọn àwọn ẹlẹ́ran fojú wọn bí ó jàfa ọmọ láta wọ́n ti bú wọn wọ́n ti bẹ̀ náà ah, ah. ata yìí ata ẹ̀sán náírà ní wọ́n ti ẹ̀sán náírà ní ọkọ̀ ti bínú pé àkọ́kọ́ náà pé ọmọ rírì ọmọ bínú kan lọ́dọ̀ rà àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ́ẹ̀ bí wọ́n pé àwọn náà ni wọ́n sọ wàhálà wọn lọ́ra so ní tọ́kọ bá wá sọ fún wa ẹ dàkùtọ̀ ọlọ́run ẹni kò jẹ́ kó mọ̀ sí àwọn lọ́wọ́ sẹ́kọ́ yà ti sọ pé àwọn náà ni wọ́n máa ná wọn ló máa rà bọ̀ tí wọ́n máa rà fún wa ẹ kí ó máa tọ́ wa lọ́rùn káàkiri máa dúpẹ́ fún wọn. nígbà tá a bá rí ọkùnrin tí ó lo ẹlẹ́kùnrin mú sọ́wọ́ nítorí fẹ́ sọ̀rọ̀ yìí alábòsí ni gbogbo wa atọkùnrin wa atọkùnrin wa alábòsí ni wa. àwọn àdìsí tó wá sí bọ̀ wa làmú wákàtí rí kọ́dà yìí tó kókò tó wa. àní sọ kíni irú àti ìyá kò ní pè rẹ̀ irú lọ́wọ́ kò ní pè rẹ̀ kí àwọn ọmọ gbọ́. alábòsí làwọn náà òní èyí tó bá dúpọ̀ wọn mú àwọn ọ̀rọ̀ mi rán gbọ́ ìyàwó àbújá àdìsí òní àwọn ìyàwó aláìkẹ́ púpọ̀ wọ́n ha wọ́n mọ àdìsí mo bá mọ ẹ̀rọ kan mo bá mọ àdìsí ní ìmọ̀láyé wọ́n mọ àdìsí yàrá wọ́n àwọn ọmọ ẹ̀kọ́ gbà wá yàrá rẹ̀ ìyàwó àbújá àbújá ṣé ẹ rí sápúwá àkàfà wọ́n náà gbọ́dọ̀ ṣe yàtọ̀ níbi ọ̀rọ̀ táwọn ẹbí máa ń sọ. ló fi jẹ́ pé èyí ń gbọ́dọ̀ kéwú kó jòkó táwọn àfa. kí mo tèmi kan lè kú èmi kan èmi náà lè kéwú ó lè dáwà lálẹ́ sẹ́rí àwọn ọ̀rọ̀ tí máa ń jẹ́ lẹ́nu ọ̀rọ̀ bíi kò rí bákan náà. sallallahu alaihi wa sallam ahyana anabi a máa sọ̀rọ̀ yatakallam ànábì a máa sọ̀rọ̀ ń gbà mí gẹ́gẹ́ bí muhammadu ọmọ maka kí ni kí ni mẹ́lẹ́ ìjọba ọ̀rọ̀ tí ń sọ ni orí kan sọ̀rọ̀ bí ènìyàn bí kò báyìí náà nígbà yẹn. ìgbà mí gẹ̀rẹ́ ànábì ó máa sọ̀rọ̀ kalhakim gẹ́gẹ́ bí ìgbà pé ń dájọ́ lọ́wọ́ ni ń da ẹjọ́ ni wọ́n yẹn máa ti dájọ́ ẹjọ́ tí yẹn dá bí yẹn ti dá eléyìí ni máa yọ ti èyí tán dáa níbòmí anabi sallallahu alayhi wa sallam èsì máa ń sọ̀rọ̀ ń gbà míì èsì máa ń jáde rẹ̀ níbi bíi fatuwa ni fi hàn bèrè ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn afáyí bèrè kọ́sìn kan afáyí náà bèrè kọ́sìn kan yìí tẹ́ kọ́sìn lọ́wọ́ àwọn méjì náà bèrè lọ́wọ́ àbí Muhammad èsì kánábì òfin léyìí olè àtúntò léyìí ẹgbẹ́ tẹ̀lé wọn wá gbọ́ èyí tí wọ́n gbọ́ ni ìwé ògbọ́dọ̀ máa fi dájọ́ fáwọn kásítà tí wá ni ẹ̀dá kò gbogbo táwọn sọ̀kalẹ̀ yìí nìyí ká ló lè ti àtọ̀ rẹ̀ níbi ọ̀rọ̀ anamọ̀ hama bíbá ìpínyà tó ń jinlẹ̀ àbí tó kó táwọn àbá ẹnì kan lọ bá nàbí ìjọ kan sallallahu alaihi wa sallam olùwà nàbí ṣé mo lè má kí ìyàwó mi lọ́sàn-án àwẹ̀ alẹ́ mi dáadáa kò sí tó dé lọ́wọ́ máa kí ìjẹ dáadáa ẹnì tó bẹ́ẹ̀ lọ́wọ́ anamọ̀ hama náà ṣé mo lè kí mi lọ́sàn-án àwẹ̀ mo bá bí ọjà kọ́ dán wò. ọ̀pọ̀ ọ̀dúnrún ṣẹ̀fẹ́ ẹ̀lò ìjọ́rọ̀ ní máa rí mú tó lánà bí kò mọ́ sí ń kọ́ à ń tẹ́ ẹ̀gbẹ́ sí àwọn ọmọ yóò ní ìsìn ó lánà mọ̀ sí ń sọ sẹ́ni tẹ́lẹ́tẹ̀ lọ́rọ̀ ẹ̀ nínú ẹ̀tọ́ rẹ̀ mọ́ ń tapura wọn nígbà tó kẹ́kọ̀ọ́ ẹnìkan béèrè rẹ̀ ní rẹ̀ àwọn arìnrìn tó béèrè alákọ̀ọ́kọ́ àgbàlagbà arúgbó mu kọ́nà lẹ́yìn kí ti tẹ̀bá gbàdáka rẹ̀ tẹ̀gbà tẹ̀gbà tẹ̀gbà irọ́ ojú kan náà ni. wọ́n kéde lọ tó mẹ́wàá kò ní mìíràn. ní kìtì nǹkan wọn ò ó lọ bá àná Muhammad kéèsì ọkọ rẹ̀ ló bá lọ sọ́dọ̀ ànábì ìyàwó tèmi ó ṣe gbé kéèsì kan wá sọ́dọ̀ yín kíyàwó ẹlòmíì náà tún gbé bí irú kéèsì gẹ́gẹ́ náà ní ọjọ́ wa àwọn adájọ́ ta lákòókò wọ́n á ti gbọ́ kí ẹlẹ́kejì wá dìde pé òun ń lọ òun ń lọ òun lọ bó ìdíkẹ́ ètí máa bí náà ah, ah, ah, kò jọra wọn ẹnìkan bẹ́ẹ̀ pẹ́tẹ́kà lọ́wọ́ mi yọ kan wọ́n ní ìmọ̀ èlé sọ wọ́n ní kò pé pọfẹsọ aláró oníbàwọn ìhàn ìwọ ni kò béèrè fún ààrẹ ẹnì yẹn fẹ́ ti di ọlọ́pàá màtó fẹ́ ti di ọlọ́pàá wọ́n ní wọ́n ló lè ṣe mo padà tó wá gbọ́ di ohun àmì náà ẹni náà béèrè lọ́wọ́ wọn seventy wọn ní kò lè sí <clears throat> ẹnìkan ní ẹ̀rí ẹ̀rọ takora wọn ẹ̀kọ́ yóò takora lóòótọ́ bí ọ̀rọ̀ àná Muhammad náà ni kò takora wọn ẹni àkọ́kọ́ sẹ́pẹ́ iṣẹ́ ìtọ́jú kò lè ṣe onírísì nítorí ló lè ṣe onírísì lákòjú ẹni ẹ̀rọ béèrè lọ́wọ́ pé iṣẹ́ kí lọ́ọ́ ṣe olóhùn tí ìrẹsẹ̀ kankan tó ń ṣe báyìí wọn ò wá ní olóhùn àwọn orí sọ wá ti má rí ni àkọ́rọ̀ ah, wọn ti má rí òun ti mọ méjì ìyá wọn ti dàgbà àwọn ah! sàbọ̀yàwó rẹ̀ máa ti dùrú wà ní fún ọba yìí àmọ́ ìjọba tí wọ́n fẹ́ yìí ọ wàá ní ẹ̀sìn súnmọ́ máa fi ọmọ ọbẹ̀ káàkiri ẹgbẹ́ kìíní ṣe yìí so lọ́mọ ọmọ gbìyànjú bó lọ sí kó mẹ́ bó lọ sí kó mẹ́ ẹgbẹ́ kìíní ṣe yìí ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ ìdílé kan tí mo ti mọ́lẹ́ yìí iṣẹ́ wọn kò kàn ká kò kàn ká àwọn ọ̀kàn kálù àwọn ọ̀rọ̀ kálù bọ́ǹgbà mi ò lọ́kàn kálù náà ni ìwọ́n ṣe ìwọ̀n ní kọ́ sí. ẹ mọ́ ní ìbéèrè kan náà ni ṣẹ́gbẹ́ tí mi ti ìyàtọ̀ pàtó wà nìyẹn sọ agbọ́dọ̀ mọ́ ìyàtọ̀ rẹ̀ ìgbà táwa sọ fún ọ nísìnyí ẹlòmíì yóò kó ní kọkọ rẹ̀ bàbá sọ fàtíwà tuntun yóò kó ní kọkọ rẹ̀ àtọ́jọ́ ń tọkọ ń pọ́wọ́ sí yóò kàn lọ kó ń bẹ̀ ni. ẹ̀yin ò gbọ́ wá sí omi ni. Ah, àti ní àlẹ́gbẹ̀dà lè bọ́ àti ẹmú wa ni so kẹ́yà bẹ̀rù náà bá gẹ́gẹ́ bí sìn. àyẹ̀wò Aisha radiyallahu ta'ala anha àwọn ni wọ́n gba ẹ̀gbọ́n wa hadith yìí pé hint hint ọ̀túdà òun ni záwójú adé Sufyan. ishtaka adami nafaqatihi alayha. ó lọ bá ní Muhammad bí ọkọ mi ò kí ń náwó fún mi ọkọ mi ń náwó jíjẹ fún mi kì ń náwó mú fún mi. ànábì sì náà àbúrò ìjà nìkan ní kì ń náwó fún ìjà fún ọ kì ń náwó fún ọ irú àbúrò ìjà náà á fún ọ. kódà ń nígbà tí ẹnìkan ta gbẹgbẹ ìbọn ọ pé àti gbọ́ rí àti kọ́ra ọmọ àti gbogbo èèyàn torí pé ìwọ ọmọ ọkọ arábìnrin ọmọ ọmọ bó ti lówó sí bó ta bó ti yà ń lówó ó lówó lọ́wọ́ ó wá sọ àlejò ní àá kúndì máa yẹ síkì wọ́n wá ládàkì máa mú oníṣòwò lè máa jó rẹ̀ máa mú rẹ̀ kò sì máa mú ìtọ́ bá mọ̀ tó lè tó ọ àtọmọ rẹ àmọ́ o bí màrú ní ẹ fi yún náà kọ́ lé bí màrú ọ̀nà tó dá ní gbàdá máa mú ọmọ kínà. mọ́yẹ̀ tí ọwọ́ afẹ́ lójú mọ́yẹ̀ tí lànà mi pè mọ́yẹ̀ tí lànà mi pè ìgbàlọ́ aránsí báàgì tí mo náà ra wẹ̀. ما يكفيك أما بالمعروف أي بالمعروف هني بالمعروف بالمعروف تبي تبعد واني bàtàkà ni o. tẹ́rí ọ̀tá sọ yìí kìí ṣe gbogbo obìnrin ló máa lò ó. kìí si ti gbogbo obìnrin tó ba wa tí wọ́n wa láti kí nìyí láàlú lélẹ́rìí pé ọ̀rọ̀ tẹ́sán yóò lè. èyí sílẹ̀ ti iṣẹ́ kì ní iṣẹ́ kì ní bí ṣe kì ní àṣẹ iye omi bẹ́ẹ̀ náà ní iṣẹ́ wúlò. ẹ bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí wọ́n bá tó ọ̀pọ̀ láti kíámà fọ́sọ̀ owó ẹ̀ padà. lẹ́yìn lọ́sùn tó pẹ̀lú mà àwọn tó bá ti pẹ̀lú ẹ̀ omi ń bẹ pẹ́ lójú lè pẹ̀lú ẹ̀ àpá náà sáà ní gbogbo ìbéèrè tí wọ́n bèèrè ọmọ ọmọ nìkì tó wá gbajúmọ̀ pẹ̀lú àádìrí àtàsọ́lọ́pọ̀ nú ẹ̀ kò fẹ́ máa sọ balabalabalabalabala ẹlòmíì ò sọ́yìn láyé rẹ̀ láàdìrí ìwé ìwé tó fẹ́ òde o oṣù tó kò yẹ kó ń wọlé nù àfà àfà ò gbọdọ̀ tijú àti sọ pé láàdìrí ẹ̀ fàbùkù tijú láíláí tó láàdìrí láàdìrí láàdìrí ẹ̀yin ẹ̀yin ẹ̀yin olódò báyìí olódò tó o wò. bàbá ńlá onímọ̀ ni ẹni tó máa ń sọ pé làádìrín onímọ̀ ní tọ̀ àmọ́ gbogbo kúyẹ̀ máa dáhùn bí ẹ̀kọ́ mọ́kọ́ mímọ̀ ni o àmọ́ làádìrín onímọ̀ ní tọ̀ tó bá ní so abúṣùfìyà ó lówó lọ́wọ́ àmọ́ kì í náà fúnyàwó ẹ̀ lànàbí sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà pé máa mú tó tọ̀ àti àwọn ọmọ rẹ̀ náà lọ́wọ́ máa rọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lónìí kọ́dọ̀ ó lè jẹ́ pé wọ́n àgọ́ tí ń dáná ní pé yóò fi sanwó lórí àwọn ọmọ. ó fi ti dáná mo ti gba lẹ́sìn lọ́bẹ̀ nìkan pé padà wá san owó lẹ́sìn padà. níta ń dáwọ́ náà ni mo bá sá ẹgbẹ́ mi bá kàn ọwọ́ akáwọ́ lórí bá ọmọdé tọkọ rẹ̀ ń ṣe owó ọ̀nà ká lórí àbí ń sọ̀bù oró ni. láì lẹ ọkùnrin máa ń lọ́wọ́ lọ́wọ́ tí ń tàbí rẹ̀ lọ́wọ́ jẹ́ láti fún mi láwọ̀ yìí. ten thousand tí ń fi sínú ilé òun sọ́nà ọlọ́kọ̀ rẹ̀ so hadith yẹn bẹ̀rẹ̀ náà bá lórí ẹ̀yìn ìyá wa so kẹ́ ẹ bá owó lábẹ́ pílẹ̀ ọkọ yín kò tó fún lónìí sẹfẹtìrìtì ó sì lè jẹ́ kó lónìí kálíkà ọlọ́run ni ìndà ni bẹ́ẹ̀ tí ó nà fún àwọn ọmọdé àti owó náà ni ó yàtọ̀ sí ẹni tí àwọn eléyìí olówó ni ẹni tẹ́ ẹ bá mọ̀ pé olówó ni sẹfẹtìrìtì yìí tẹ́ mọ̀ pé olówó ni kò sì ná fún yín bó ti yẹ kó ná fún yín kọ́dà ẹ̀ sùn lọ bó lọ hàn àfa ni kì í ti fẹ́ ẹ̀ dàgbà sábẹ́ tuntun nítorí ilé ẹ̀yà wa hadithi mo gbogbo ilẹ̀ mọ̀ án dáadáa àmọ́ kì í ṣe gbogbo yín ni ẹ̀yin náà lò pẹ̀lú ẹ̀ ẹ gbọ́dọ̀ máa lo ìṣèjì ọ̀pọ̀ yín. náà lábẹ́ múnáwó òun àtúnṣe lẹ́yìn bákan náà nínú àwọn tó tún jọ́nà yẹn tó nídìí náfàkọ̀ tó kí ìwọ̀n náwó tó ní àtàkàn ibi tó bìnrin ó gbé àwọn alágbọ̀rọ̀ tó pẹ̀ ẹ̀ alágbọ̀rọ̀ tó pẹ̀ àwọn akọ̀tún ìyàwó jẹ pé tọ̀wọ́ bá ti gba sálárì máa yọ owó lélẹ̀ máa yọ owó máa yọ owó lélẹ̀ lélẹ̀ o owó ilé wo ẹ̀yin tí mo ń tìkọ̀ fúnra yín báyìí kí ìyàwó jẹ máa yọ owó lélẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ sọ bẹ́ẹ̀ wọ́n ti gbìyànjú pé èmi lè san wọlé ọmọ asásán o ọ̀sàtọ̀hún ọ̀sàtọ̀hún kọ́lá kan tó yàwó rẹ̀ ni tó bá ti wá sa sa sa sa sa síwájú náà á ọ̀rọ̀ padà wá rí i pé tó wàá mọ̀ tó lé lọ ọ̀sà àlọ́ba tó hàn náà ni dákun kámẹ́tà ìyá mi ní owó kún wẹ̀ kò kò bí ti yá mi lọ́dún bẹ̀rẹ̀ tó bá sì lè yá pé má yá ẹ̀sìn ti sẹ́yìn mi bẹ̀rẹ̀ èlò wa ni lọ́wọ́ sọ àti owó yìí kíkún bò ẹgbẹ́ tó lẹ́kan ẹja máa kọ̀ lẹ́tà

ẹ tọ̀ máa wọ àwùjọ ipò yàrá nìyẹn ipò na tèmi náà nínú ilé yìí nígbà tí yàrá máa sùn ìyàwó tiẹ̀ ni ó ní yàrá kìí ti kúrò lọ́nà ní yàrá tí ó bá yọ láyà tiẹ̀ tó bá sẹ́kù yàrá tiẹ̀. bá ní ọ̀kan lọ tẹ̀wé yàrá fún wọn tí wọ́n ti yàrá lẹ̀ mọ́ ajọ́ pé yàrá àti wọn náà ọmọ ti yàrá. ipa àwọn ìyàwó gbé ẹ jẹ́ kí a fún wọn lójú agbára wa bá ti tó olúwa ní asùnmùhánà nínú àìsù sàkáǹtù ní òjìdíkọ̀. bó ṣe àyà yìí àwọn obìnrin tákọ̀ ni wọ́n bá wí pé tá a kọ́ kalẹ̀ olúwa ní ẹjí káwọn náà máa gbó ẹjí káwọn náà máa gbé ibi tẹ̀ ń gbó ní káwọn náà máa gbé bàtà kọ́ ṣùgbọ́n yóò ṣe ẹ́ dà yóò ṣe àìdọ̀ ní ẹ̀mẹ́ta kó tó pé yóò lọ ìwọ̀n tó lọ bá sọnù. náà ìpàtẹ́pẹ́ ń tà pọ̀ wọ́n ní ibi tá à ń gbé ni kò ní gbé. àmì bá wù báwo la ẹni tí àwa ti kọ́kọ́ ṣe ó sọ pé kí ìyàwó wa súnmọ́ wa bí tá a máa ń gbé kí ìyàwó wa ń gbé kíní ó le gan. olóòjọ́ pé bá níyàwó jẹ ọ̀rọ̀ kan lọ wọ́n yà kó lè pa á pọ̀ lójú kan wọ́n sì jẹ́ kí ibi tó máa gbé tí ó ń lọ tó ń bọ̀ tí kó mọ́ fìnà síra wọn tó kó kí àmójútó fi ó lè bá a tó dáadáa so ibi táwọn ìyàwó rẹ̀ ẹ jẹ́ kí àkókò rẹ̀ fún ara wọn eléyìí ni àlefẹ́ kúkú alimaliya àwọn ẹ̀tọ́ àwọn ìwọ̀ tí ń bẹ lọ́rùn ọkùnrin tí ó ṣe fún ìyàwó rẹ̀ tó jẹ́ tolówó dónù tó fẹ́ akọ́ni ìlàkùn sí ìtànbẹ́ olówó ló bá kò bówó dé làákàyè ló gbogbo ọlọ́gbọ́dọ̀ ní bàgẹ́wé ọkùnrin ọwọ́ ńlá káyìí bá ọwọ́ ńlá káyìí tó jìnnà tó mú fúnra ní ní ẹran tí ń bá ti tọ́ tí ó níyàwó èyí máa ń lọ kẹ́kọ̀ọ́ bá ọmọ asúnmọ́ àtọ́sí níyàwó ní ẹ̀dá kòtò ọlọ́mọ fi ọgbọ́n ọ ní sẹ́kí mẹ́ńkáì sẹ́kí ní bẹ́ńbẹ́ kí ni bẹ́ńbó. Hm? àwọn ti rí pírátíkà gbogbo táǹkà ní kẹ́yìn kéwù lásán ni. ṣáà ó kù nílò ìṣáà náà sọ̀rọ̀ orí báyìí ẹ kó kù lẹ́nu mọ́jọ́ ẹni máa pẹ̀lú ah! àfà yìí ràn ṣàlá gbogbo tó yìí ọjọ́ fi tẹ́sí ló wù bákan àìjọ orí bẹ́ẹ̀ àti àmàdọ́lọ́ yìí wọ́n ti máa jẹ́ àwọn tí fẹ́yìn tí ń sọ fún ọmọdé fún mi náà so practical gẹ́gẹ́ ni bí pé yóò tí níyàwó ó sì fẹ́ fẹ́yàwó O máa tọ àwọn tó ti níyàwó lọ àwọn ọlọ́kọ̀ ọmọ bá rìn ó máa fi àwọn experience gan jẹ́rìí ẹ̀ tó ẹ fẹ́ ẹ fẹ́ wá gbélé polygamy tó pé táwọn ìyàwó wọn tí àwọn bàbá wọn ní àwọn tó pọ̀ ẹ tó sì ń gbé papọ̀ bí àwọn ọmọ ṣe ní làkàyè tó ṣe ní làkàyè ẹ lè fi wọn ẹ lè fi ní ìyàwó kan làkàyè ó mú gidi ti rí ẹ pàtàkì ọmọ wọn tó wọn súnmọ́ bàbá tó bá súnmọ́ bàbá dáadáa ló ti mọ làkàyè tí wọn fi ń da ilé kọ́lá bó ṣe obìnrin kan àyíkọ́ ní làkàyè bọ́ọ̀bá ní làkàyè kọ́dà ọ̀ṣọ́kùn òru kan wà lẹ́ẹ̀ ọ̀ọ́dún mọ́jì Ah, àti báyìí lórí ní obìnrin tẹ́jọ sùn lálẹ́ tẹ́ ọ̀já denulé ah, ah, ọjà denulé ní ìmúkọ́bọ̀ wọlé ìmúkọ́bọ̀ wọlé ẹlẹ́kùn ọlọ́múkọ́bọ̀ wọlé wọ́n sì sùn bẹ́ẹ̀ wọ́n jọ ládùúgbà láwọn àlékún ẹlẹ́kùn tẹ́ gbàgbé owó ẹ̀ẹ́dínlá dáná ní fámílì wa sọ pé ìdúró ìrìnà tọ́ mi ẹgbẹ́ bájọ́ tún ní. àpótí ìkan tó fún ọ. so experience ni tí wọ́n máa ń wọnú ẹ̀ ló máa ń next level ni so ẹlòmíì ìgbà tí omi ò tún máa rí ìmú ń káwọn ọ̀rọ̀ sọ pé ah, bọ́ọ̀lù àwọn ẹgbẹ́ máa ń jẹ gbèsè ni. Ah, ẹ ọmọ ọjọ́ gbèsè mo jẹ olóò tó pọ́pù kí ọmọ jẹ́wọ́ ni oyin irọ́ kò ló mà lóṣù tó ọmọ jẹ́wọ́ ọmọ sílé jẹ́wọ́ kí adé máa ń jẹ́wọ́. Ah, bẹ́ẹ̀ yóò fún bójú mọ́tò náà yóò ah, kò kàn ní pọ̀dé kò kàn ní pọ̀dé tó tàn án gà kan hálíwá tó sì ní tàn án rí sẹ́kọ̀ọ́ tàn kóra náà ni àbí ẹlòmí ẹlòmí ah, bọ́sẹ̀ àwọn olè wẹ́tà àǹsà wọ́n lè wọ́n lè wọ́n máa ń jẹ́ mi lójú àwọn olè wẹ́ ọ̀sán máa ń san ní secondary school one thousand one fifty ẹ máa lé àwọn báyìí wọn akọ lọ bá wọn bí ní oṣù tí wọ́n lé wọn kò yẹ wọ́n nù. so bàmú wa sẹ́mi náà sí ìyàwó ní ah, àtúntẹ̀ nọ́mà <laughs> àbí ẹ̀ máa ń jẹ́wọ́. kó o lọ àwọn sábà express yẹn ẹni òní náà ọ̀rẹ́ ìdọ̀kọ́ fẹ́ máa rí i nítorí ó mari gẹ́gẹ́ pé tíwáyé kó sọ ó súná kó má mari gbáyé kó fi lọ́yàn kó mari gbà ó. nítorí òun kà pé máàsì kalẹ̀ tó má fi o ó yìí kò sí economics àbí àwọn àwọn akẹ́kẹ́ náà sùn. ó fà á pé òun náwó lójúmọ́ òun máa tó máa fẹ́ náwó tó wọ́n sàgbà àwọn ní everyday tó fẹ́ jẹun òun ẹni kàkan rẹ̀ òun ẹni kàkan rẹ̀ pé three hundred two hundred four hundred kò wọ́n fẹ́ sáfẹ́ rẹ̀ dé ẹ kí n máa ti níyàwó ìgbàmú lọ́dún kan tó ń bọ tọdún kan báyìí kí n ti gbé bẹ́ẹ̀ ẹ kí n lọ níyàwó tó ké èyí tí n fi wá ná three hundred yìí èyí lọ jẹ́ nìkan ni bẹ́ẹ̀ni kí ẹni tó jẹ fún mi tó yẹra yẹ lọ́wọ́ rẹ̀ ó ká jèrè. ó ká jèrè ó ṣe ìrànlọ́wọ́ jẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn jẹ́ àwọn oṣù jẹ́wọ́ ìṣúná bí tó wá rà kẹ́yìn ti tó mọ̀ kẹ́tọ́ mi lẹ́nu definitely àjọ pé kí n bá ní at least à bí n bá ní six hundred oye kí n máa máa rí wà lágbàtọ́ sí àwọn tó bá kúrò àtọ̀wé bí òde fífi náà. mo lè tẹ́kọ̀ rúgbọ̀ ọ̀rọ̀ mi lọ́sọ̀ ń bẹ̀rẹ̀ yìí bẹ̀rẹ̀ yìí kó wọ́n ti bá àwọn ọ̀dọ́gbọ̀dá wọ́n ti bá àwọn ìwé máa ń ti bẹ́ẹ̀ wọ́n ti pẹ̀lú oúnjẹ torí ọ̀dọ́ máa ń yàtọ̀ síra wọn. Ah, ẹni bẹ́ẹ̀ wọ́n pé àwọn tó ń sàn jẹ́ ẹran tó ń jẹ́ ọwọ́ àwọn ẹ̀sán tó wà fún ó ti ní àwọn so èyí wọ́n ọ̀dà kan máa ń díẹ̀ máa tó kọ́lẹ̀ tó ti náà lè ná one thousand one five one thousand one five ṣé ó kéde lóyún àdẹ́rùbọ̀ o sọ ọ̀sán àdẹ́rùbọ̀ kíkan èèyàn máa ń bẹ̀ mọ̀ràn lọ́dọ̀ àwọn tó bá ti ṣe rí kọ́ ọ̀pẹ́ sí ìyàwó kejì náà kéèyàn gbà mọ̀ràn ó ṣèṣe ẹni yẹn òun lè ṣàṣìṣe bọ̀t yóò fi tiẹ̀ kọ̀rẹ́ ti tiẹ̀ yóò fi ọ́ àbá yìí olóòlù àbá gbà lóṣù náà ló wà ti tí ikẹ́ ńlọ lóṣù ẹ̀ẹ́n nínú ìgbà yìí báyìí ó fẹ́ àwọn méjì sùkúrù làwọn máa ń lọ́lá sùkúrù kan lọ lórí ìwé náà ló ṣe. yóò kọ́ ló báyìí dé ẹnìkan jọ kan bàtú sí ìyàwó kejì kò sí ìgbésẹ̀ tàbí ọ̀sẹ̀ méjì lọ wọ́n á bẹ̀rù tó bù ní ó wá sọ àwọn ìgbẹ́ méjì kan bàbá ló fi sọ o ó sweet but hot. Olú wa nìkan, ó sweet, sweet sí mẹ́rẹ̀, ó dùbí ó, sweet very sweet but hot. Ah, ó gbóná, ọ̀rọ̀ mi ò mú mi ẹ wá pé wọ́n lè gbúra kan ó ní kàdé wá kọ ọdún ọdún pé àwọn ti ní. sọ àlẹ́ sọ́kúnmọ́ náà fẹ́ ti láyé kí ẹ̀ mọ ẹ̀sìn obìnrin tó bá tó bá fẹ́ márì kó náà mọ súnmọ́ àwọn tó ti márì rí tó gbébè tó dáa àwọn àṣọ lẹ́hà kó o ti mọ̀ pé dáa ni kó tó súnmọ́ pé obìnrin yóò dáa ó tó dáa ni kò dáa kò sí súnmọ́ kò sí súnmọ́ kọ́lá tó ní àyàwó ah, àwọn afáàlà àwọn ẹlòmíì kò mí kò mí sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti máa súnmọ́ máa kẹ́kọ̀ọ́ bí wọ́n ti ń ṣe eré òkè ló máa ń sáwọn obìnrin kéèyàn wá lọ márì ọgbọ̀n ọ̀pọ̀ kí mo fẹ́ lọ sí mbẹ́ wọ́n gbìyà rẹ̀ bíkọ́sì ẹ̀ lójúkọ̀ ìdílé ọkọ̀ tó tọ́ lọ sí ẹgbẹ́ tí ní ìwòlé ní ọkọ̀ gbé kí mo fẹ́ lọ sí wọ́n lọ sí kánbẹ̀ ni o wọ́n lọ sí kánbẹ̀ ni kí mo fẹ́ lọ sí ọgbọ̀dọ̀ má ìbéèrè kọ́ gbìyà rẹ̀ nu kíkọ́ tí mo fẹ́ lọ sí mbẹ́ Ah, ibẹ̀ wọn ò ní ṣe gbóni ọ̀tàlà pa rẹ ni ìjọba tó ń lọ bòmí ọ̀tọ̀ tó gbóná ńkọ́ ọ̀tọ̀ tó mẹ́ ọ̀tọ̀ tó gbóná ńkọ́ tó kún pé ọgbọ́n gidi jẹ sọ́wọ́lẹ́wọ̀n tàmọ̀nà wa. so àwọn ìwọ̀ tí ó jẹ́ gọ́ọ̀rì màlíyà táwọn ò ní owó ní sọ̀rọ̀ tó bá dé iṣẹ́ ara tó bá bẹ̀rẹ̀ tó ń bọ̀ wá gbogbo náà lọ a máa tẹ̀síwájú ní orí ẹ̀. Ah, sọ yìí náà kọ́lọ̀ jó ń sàn fàlẹ́ fún kìámà aláìlá ẹ̀ báyìí máa sọ fún wa ṣe wà títà ń yìí ẹ jẹ́ kára rí gbogbo ọ̀pọ̀ tó ti wà rí ká rí gẹ́gẹ́ bí àánú ọlọ́run lákòjọ sí àyìnbá yìí òní Sunday at least nítorí súnmọ́ dùn bí ìbá lọ gbá bọ́ọ̀lù kò tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹrú wa tá a gbájú báyìí lọ ẹlòmí yóò lọ gan náà káàmù táwọn yòókù rẹ̀ kúrò tó kí ó kúrò tó kú fẹ́ gbọ́ wà sí i. bí ìbáṣe àsìn kankan ilé ọjọ́ òní wọn láti sinmi ni oorun àárọ̀ sunday kí wọn mu tíì kí wọn tẹ́lẹ̀ tí máa ń dùn gan tó pẹ́ lómi kò ní ìrìn sùn mọ́ bẹ́ẹ̀ wá ti tó di àárọ̀ báyìí dé monday ogun bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ náà sunday náà ni tó ti bẹ́ẹ̀ náà ó ti kéde yìí ó tún wọ́n sùn wá lásìkò yìí àti ó lágbára gan tó ti bẹ́ẹ̀ ó ti wọn mọ́tò ni kọ́dà bí olùkọ́ ti mọ́tò kọ́dà bí yẹn ti dé bí ẹni tá ló súnmọ́ jù láyé ṣe màá sí mu ni tó bá ti jẹ́ bù lónìí ẹ̀ ṣọ́ọ̀bù ló ti kọ́ tó fẹ́ bù láàárọ̀ yìí náà ó tún sáré tì ó tún sáré wá ṣẹlẹ̀ ti sìn àti àfi kankan lẹ̀ sí ẹ pé nǹkan yẹn fẹ́ máa àfẹ́ máa rí kún affect wa àfẹ́ máa rí kún affect wa but àǹfààní ni àǹfààní tó náà fún wa ni o àǹfààní tó náà fún wa yìí pé káwa lè dìde that nítàrò pé a nídìí ni àwa sílẹ̀ àwa gbọ́ eléyìí àfàlálà ni ẹ̀rọ mọ ká mọ̀ lóore fún mọ̀ sí wa o ìmọ̀ lóore ni pé n táwọn ń gbọ́ yìí ẹ̀dá kòtò ọlọ́run ẹ̀jẹ̀ ká ayé padà kí ló fà tí mo fi sọ̀rọ̀ yìí tọ́pì tá à ń tìtì ó lọ́rọ̀ kan tá à ń sọ lọ njọ tuesday àwa à ń sọ̀rọ̀ nípa fáwọn obìnrin nípa kí ni relationship tó wà láàrin wo àti Islam ìbálẹ̀ ìbá ọ̀nà olóògbà bá ìsìlámù tán tí wọ́n fi pè ọ́ ní mùsùlùmí tí wọ́n bá ṣàjọba ẹgbẹ́ kan níta ní àwọn ọ̀nà tó fi bá ẹgbẹ́ yẹn tán so àwọn adìsẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n kàn pèrè àwọn mùsùlùmí ni wọn ò bá ìsìlámù tán ìdílé kankan ìsìlámù bẹ́ẹ̀ nìkan àwọn aláyọ̀kọ̀ làwọn ń gbà wọn ẹ̀ òkè bóòlù ló ti yẹ kí mùsùlùmí ó rí inú ilé kìí ṣe góòlù ló fi yẹ kí yẹn rínú lé góòlù ló fi yẹ kí mùsùlùmí rínú lé láti wá bá débẹ̀ níbi pé gẹ́bí ìyàwó gẹ́bí ọkọ làwọn ìyá rẹ̀ tó ní ah, àwa akọ̀sọ̀ kọ̀kọ̀ náà wọn ẹ̀gbọ́n àfa sẹ́yìn tẹ́ sọ yìí ẹ̀dá òsọ náà àwọn ká gbọ́ ẹ̀jẹ̀ kan kan gbọ́dọ̀ káwọn kan náà gbọ́ so mo wá àwọn èdè áṣọ wọn mo wá ń rí so ojú ń jẹ́ pé ìtumọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa bóyá bó ta kàkálẹ̀ yìí alákìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ṣeé ṣe ọ̀rọ̀ tí mo padà sọ ń bẹ̀ pé obìnrin mi lè mẹ́rin pẹ̀kọ̀ọ́ ń tíráì torí pé ń wo agbo àwọn kan sì jẹ́ ni ó lè tẹ́kẹ́ tí ń fa nìyẹn bẹ́ẹ̀ pé àwọn tó wà lẹ́gbẹ̀rẹ̀ tọ́jú ọ̀rìn ìtajọ́ súnmọ́ra wọn bọ́lọ̀ ń ṣe ní kọ́kọ́ tí wọ́n láti kì í àbí àwọn fámìlì ọkọ láti kì í náà àwọn míì ń bẹ wàláì àwọn òbí wọn máa ń fún oúnjẹ ránṣẹ́ sí wọn lé bọ́lọ̀ fún mi mọ́ àwọn míì ń bẹ fámìlì ìyàwó lè ní lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn àbúrò àbáwọn ẹ̀gbọ́n rẹ̀ tẹ́kọ̀ àwọn ọmọ fún wọn so kọ́ máa wọlé àwọn ilé yìí ọ̀rọ̀ àwọn olókùn ilé yìí ńlẹ̀ so ó ṣeé ṣe kí ọkùnrin obìnrin tó máa wọlé yìí kò ní ìmọ̀ kọ̀ọ̀kan òun tẹ̀ so àwọn nǹkan méjì ló lè máa bà ẹ́ dàgbàtọ̀ lọ gbogbo ibi tí isa bá tàpá sílẹ̀ kálukú ká gbìyànjú ká tún ṣe tábà ti tún ṣe ọ̀la wa là ń tún ṣe yẹ fúlọ̀ lára jùmọ̀ òun làwọn ọmọ wa ẹ̀kọ́ táwọn ọmọ kọ́ lára wa kí bàbá ọmọkùnrin kó mọ̀ pé kó ti mọ̀ látara bàbá láti mímu tó ti mọ̀ pé ìtọ́kùnrin máa ń ṣe èrè fún ìyàwó wọn. kí àwọn ọmọbìnrin náà káwọn aláṣẹ òfin náà bàbá tó máa ń fẹ́ náà bàbá ìfún ọkùnrin ètò ọmọ ìfẹ́ náà. ṣùgbọ́n náà ti máa àìsẹ́ yìí iṣẹ́ ni látara ti rí ilé ẹni kọ̀ọ̀kan sábà tó aláìláhìlọ́lá mọ́ sábà sọ̀rọ̀ kan ọlọ́run àwa tá a fẹ́ ṣe súnà àwa la ní ìdòwò jù àwa la ní ìdòwò jù ọlọ́mọ tí a ṣe fún ọlọ́run. tó ṣe àwọn máa fẹ́ kẹ́kọ̀ọ́ eré sí ẹ̀kọ́ méjì làwọn ọmọdé wa fẹ́ kọ́ tá a mọ̀ pé bẹ́ẹ̀ dání méjì fún wọn. àwọn máa fẹ́ kọ́ ẹ̀kọ́ táyé yìí kí wọ́n má bàa tí wọ́n tẹ̀ ní láyé àwọn tó ń gbọ́jú ayé tọ̀. wọ́n fún wa fẹ́ kẹ́sọ̀ alìkìyàmà tẹ́rí kọ́ alìkìyàmà yìí ó wá wọn lówó nísìnyí nípa ayé gan lọ ọlọ́run àbíọ́ àbíkọ́bí rẹ̀ bọ́ ìjọ kan rẹ̀ àfi bọ́ ìkójọ wáyé àyín tá a jòkó tá a gbóyè àyín àti bẹ̀rẹ̀ ọlọ́run ọba mọ́sà fi àsìkí ẹnì kọ̀ọ̀kan ọlọ́run gbogbo tó bá fún wa lásìkí mọ́sà bá fi àlùbáríkà sí ọlọ́run aláìláìlàlá ilé wa mọ́sà jó dùn ilé wa jó lóye iṣẹ́ ọkùnrin ó fi sọ ọkọ lásìkí lówó lọ́gbọ́n lóye ọlọ́mọ fi wọn wá ọlọ́run alẹ́kùn sùúrù mọ́sà fi kún ọlọ́run alẹ́kùn faradà mọ́sà fún àwọn yàrá ìhùwà náà ọlọ́run aláìláìlàlá àwọn tó bá ní ìbéèrè. ẹnì kan bá tún tẹ̀lé. lọ́wọ́. two two three four. Eh? okay five six. number one. wàhálà kò sára kúlẹ̀. Okay san àwọn ẹnu tó fi kú tí àwọn yẹn di gbèsè fún tó bá di gbèsè àwọn tí wọ́n bá jẹ́ ọmọ rẹ̀ ìyẹn tí àwọn tó gbógun rẹ̀ àwọn náà ni wọ́n pín àwọn nìkan. tó bá jásí pé kò jẹ́ òní nù ìgbà wo ló wá jẹ́ tára rẹ̀ bá ti yá tára rẹ̀ ti yá kótó kókó kú kó jẹ́ gbèsè àwẹ̀ àmọ́ lórí àárẹ̀ pé kò lè gbàwé yín náà ni ó fi kúrò lórí kò jẹ́ gbèsè tí ó ti lọ̀rọ̀ tí ó rìnlẹ̀ jù wallahu ta'ala a'lam sọ̀rọ̀. bí yóò bá máa èdè àwẹ̀ tí òkú ìgbọ́n jẹ tó fi wá parí lẹ̀ ìtẹ́ràn lè bù bẹ́ẹ̀ ni ẹ̀rọ àtọ́jú bu ah àti àwẹ̀ ti tayọ márùn kó tó lẹ̀ wọ́n ah, àwẹ̀ àti aṣàgbà rẹ̀ méjì kó tó wọ́n dé ẹ̀rọ àbùbà tí wọ́n ní wọ́n láwùjọ tó àlàrẹ̀ sọ àwẹ̀. number two àwẹ̀ kò sáà fún wa. Emily. Okay. understand you it's not clear. Okay. Okay, okay, okay, okay. Jazakumullah khair. Jazakumullah khair. Ah, nǹkan tí wọ́n pàtẹ́sí wá sí ìgbà tó ta gbọ́ mi nípa adkar tí ó jẹ́ tààrọ̀ tó jẹ́ ti ìrọ̀lẹ́ àgbo àtàwọn adkar mi náà àwọn ìyàwó wa àwọn ọmọ wa kákàrí wọn àlọ́ ó pàtàkì púpọ̀ àwọn ọmọ máa ń sọ pé kábà sọ súnà tá à ń ṣe yìí tó padà wá di àṣà kọ́tù kan nù ní sànímà ìyá kan pé mo kàn sí àbá màmá mi sá máa ń lò jágùdé màmá mi sá máa ń hadé bàbá mi sá nínú gbọ̀ngàn bàbá mi sá nínú gbọ̀ngàn àwọn ọmọ wa ò lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ wọ́n kàn bá àwọn òbí ṣe é bàánà kan ṣe ni wọn ò mọ ẹ̀rọ ẹ̀rọ yóò mọ̀ ní tó tó ti dàgbà tẹ́lá bí sọ̀rọ̀ bá wọn ọkùnrin tó tọ́ báyìí pàpàpàpà ní wọn bàjẹ́ ni tó kò kò mọ́ ó dẹ̀ pàtàkì so irú àwọn àsìkò báyìí tí ẹ máa ní lẹ́kọ̀ọ́ kan tí ẹ jẹ́ fẹ́ máa mọ̀ pé kò sí ordinary course ọ̀nù o ṣẹlẹ̀sì ẹ̀rọ àwọn ọmọgbà mi àwọn kókàn sọ ẹ̀yìn ìlú ìlú ìlú ìkọ́ọ̀bù ẹ̀gbọ́n ìgbọ́sẹ̀ wí ìlú ìlú ìlú ìkọ́ọ̀bù yóò máa sunkún máa lò fún un kí ló mọ̀ sí jẹ́lẹ̀ kọ́ọ̀bù kò mọ tọ́gbọ̀ ọ̀mọ́ a ní kó mọ́ lùbàtí kó mọ́ sí lò so bẹ́ẹ̀ náà ni àwọn àtàr so àtàr àárọ̀ táà ní bá ti ṣe tá à ń ṣe tá à jọ ń jòkó àwọn náà àtìkọ́ àbótí á ti ten minutes kẹ́tó lọ á ti five minutes kẹ́tó lọ àwọn kan tẹ́lifíṣẹ́ ti lé tẹ́kàtẹ́kà ti láì lé yóò mọ̀ wọn a ṣe ní fóònù nísìnyí ó rọrùn púpọ̀ láti mọ̀ báwo àwọn ojúṣe ti wá ṣe ká ṣe fún wọn táà rí ṣe fóònù yìí lójú kó rọrùn fún wọn láti ṣe lábẹ́ fóònù ti kèsí yàtọ̀ sọ̀lá àti pàtíkàlì bí wọ́n ti ń kírun gangan. ìwọ́tẹ́ wọ́n gẹ́gẹ́ bí òbí ọgbọ̀rọ̀ táwọn ọmọ fámìlì rẹ̀ bọ́ọ̀lù ọgbọ̀ ọ̀ma wà á abọ́ ọmọ gan ayé kó tó fi tí mo tẹ́ bàtà àwọn òkè ìdí ọ́ ẹ̀rì kan ní kọ́ máa ṣe fẹ́sẹ̀ kí n fún un èyí tó kí gan kọ́ máa bì mí ni ẹ̀sẹ̀ máa tún adúgbò ọ̀sẹ̀ báyìí ọ̀sẹ̀ báyìí ọba tí wọ́n ti èyàn pọ̀ yẹn nìkan ẹ̀ máa ń fa ọmọ onílù wàhálà so gbogbo àwọn kan báyìí nígbà máa lójú lórí gbogbo kọ́mẹ́ndì la máa gbọ́mọdé máa gbọ́rọ̀ ìjọba àwọn ọmọ wọn bá ti gba fóònù lọ́wọ́ tó báyìí ìlọ́dún kọ́mẹ́ndì nù wọn bá ti gba fóònù lọ́wọ́ báyìí dé ìlọ́wọ́ ìlọ́gbà géèmù nìyẹn ń lò àwọn kan lẹ́mẹ̀ yìí ká máa sọ káwọn kí àwọn kí wọ́n ní stress lórí ìkànnì láti jẹ gbọ́ ṣẹ́gẹ́tì ní sìn kan ní stress so from there wọ́n lè mọ àwọn tí fẹ́ńdà àwọn afáàkùn náà ta ní ìkànnì ẹgbà wọ́n máa gba afáwọn eléyìí afáàlágbáyà eléyìí mo máa ń gbé ìlú wọn eléyìí afáwọn eléyìí ṣẹ́gẹ́tì sí ṣùgbọ́n pẹ́lú àwọn bá ti máa ń lọ yá rá géèmù náà lọ sí ẹ̀ so ká mọ láwọn kankan lórí fóònù opportunity la ní ẹni tọ́lọ̀ bá ní kó ní tí ẹni tí ò ní wẹ̀ fóònù lé ní wẹ̀ opportunity yẹn kò sí yàtọ̀ sọ́la tí wọ́n ti kírun léwá ẹ̀ sí ẹ̀ máa wọ́n ti kírun ní ẹtí ẹ̀ wọ́n ti ṣe láwọn ẹni ti báyìí wọ́n á rí àtàrù kìíní ẹ lọ há kí n tó di ilé so ká mọ̀ lù bẹ́ẹ̀ sọ ọlọ́run bá ti ń sọ̀rọ̀ yàtọ̀ lọ́kàrà. sọ ìbéèrè yẹn gbàgbọ́n ó sì gbọ́n púpọ̀ yóò tún jẹ́ kí yóò tún ran lẹ́sẹ̀ kàti lọ́wọ́ ìgbà nínú wa yóò kó fún ìyàwó yẹn kọ́ ìgbà mi ò ní kó fún ẹ kà sáà rí ọkàn gbé wọ́tàmẹ́lọ̀ ẹ̀ sì ń jẹun lé àbí ẹni kókó lọ sọ́jú àgọ́lọ̀ rà kan ẹ wá pé náà ah, àwọn kan tó wà yìí ó ti pọ̀ ju gbẹkúrà lọ ṣé oníbìkà bí wọn àtàwọn àkókò náà ṣiṣẹ́ à níbi níta kan lébi ni pé stay in ìjọlówó àlebílé lẹ́yìn so wá hàn pé òun náà nù because gbogbo nǹkan máa ń lọ ẹ̀ka àwọn obìnrin náà máa ṣe ó yẹ kó ti tọrọ pé inú tí èyí máa fi ń ra ìfẹ́ èèyàn tọ́dọ̀ kọ ẹ̀bùn wà mbẹ́ kíyàwó kó máa fọkọ lẹ́bùn kọkọ náà kó máa fúyàwó lẹ́bùn so irú àǹkan ni táyẹ̀ bá gbà ọ́ táyẹ̀ bá gbà ọ́ ìwọ náà kàn ṣe ni ọkàn wọn ni wọn kó bẹ̀ ọ̀sẹ̀ báyìí sí ìṣòro sanwó rẹ̀ sẹ́rẹ́ ní ti ọkàn kíkún so abalẹ̀ ìbùnú yóò jẹ́ kí inú ọkọ̀ ló mọ̀ dùn pé náà yóò ọkọ̀ tó bá mọ̀ọ́rẹ́ sẹ́rẹ́ inú rẹ̀ dùn káà ló dẹ̀ fi ẹ̀mí ìmúre hàn káàrí pé ti kan káàmà nígbà káàrí ẹ̀gbọ́ wọn ní kiri ẹ̀ẹ́dẹ́ yóò káàrí àgbàtọ́ rí ọ̀sẹ̀ ọjọ́ pé ẹ̀rọ ń tàn mọ́ nínú ọjọ́ ìlú dá ìrẹ̀kílá ìrẹ̀kílá àkẹrọ̀ ọ̀fẹ́ lẹ́sọ̀ ọ̀rí mu. ẹjọ tẹ ẹtún wọn bá gbé mẹ́ta mẹ́rin wọn ni ẹgbẹ wọn wọn ti ẹgbẹ kọjá mẹ́ta mẹ́rin wọn jẹ àbẹ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀kú agbègbè mẹ kó lè ṣe jẹ. sẹ́yìn kan tí mo ní mo fi ra ìrẹ̀kílá àkẹrọ̀ gẹ́gẹ́ bí ṣe so kò sí tó burúkú mi máa lè ṣe bẹ́ẹ̀ so wọ́n náà wò ó ti jẹ́ kí ó kàn máa mú wọn owó ọkọ àbí kókí ọkọ ẹ̀ nìyàwó. ó depend ìyàwó ọmọ sọ́ọ̀dì ọkọ ni ẹlòmíràn wà kò ní lè sọ but nínú kẹsì rẹ̀ ẹ̀ ń sọ kò láìkì nǹkan yẹn sọ pé kò láìkì ẹ̀ kó kò lè stop ẹ̀ kò sí tí o bá ti kọ́ but èyí wọ́n hàn ní ìṣesí tí a máa sọ́ọ̀dì ọkọ yẹn pé ọkàn máa tọ́ bá kò lọ́sùn máa mú sọ pé ó láìkì ọkọ lè mi lè àmọ́ tọ́ bá kò ní náà tí wọ́n ti ní àwọn àdàdé pọ̀ àwàdàkọ́ àwàdàkọ́ àṣẹbọ́kọ mi ni àwàdàkọ́ máa ń sọ́wọ́ àpò ìmọ̀ọ́mọ́ kò láìkẹ́ ni. Ah, kí á ní ah, àwọn kí ni wọ́n ṣe ayé àtọ̀ síra wa sọ̀tẹ́ máa tẹ́kọ̀ọ́ wọn láìkì ẹ̀ kó máa ṣe kọ́dà àwọn èèyàn lè dúró ẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ ẹlòmíràn sọ wọ́n àwọn ọlọ́kùnrin báyìí ọkọ̀ ọlọ́kùnrin báyìí ni ẹlòmíràn láìkì ẹ̀ ẹlòmíràn láìkì ẹ̀ bọ̀ sí ibi ìṣesí ẹlòmíràn ẹ̀dí yóò láìkì nǹkan báyìí. sọ̀tẹ́ máa pé obìnrin pé àwọn wọn láìkì ẹ̀ ọkùnrin wọn láìkì ẹ̀ kó stọ̀pẹ̀ bọ́dà pé kò rí pé tó ní sẹ́gẹ́dì ló kùn pàtó láti jó rẹ̀ gbé ṣẹ́tẹ́bí ìgbà mi wà wẹ́pọ̀ kò plan wọ́n lè ní nǹkan pé ah kò lè fi máa ń jí mi mọ̀ kò fi máa ń jí mi o ṣẹ́tẹ́bí sì ó dẹ̀ lè gbàgbé àti sọ nọ́mà yẹn kó sọ pé pàtó ìrí sẹ́ńjì máa kó padà mú wọn lẹ́nu àdínà kò yín ló fi ra máa yí bó ti sọ náà ibẹ̀ lọ́sùn mọ̀ kó tẹ́ lọ́rùn kò tẹ́ lọ́rùn ṣé wà ní sìn bọ̀ kó láyé láyé rẹ̀ kéèyàn máa sọ̀ báwọn ṣòwò kàn kìlọ́bà in like it wọ́n fẹ́ mú owó ó ṣe pé the last one ni mi gbọ́n ti wọ́n tó mọ̀ ṣẹ́gẹ́ fi ṣe èyí sọ rí ó ṣẹ̀ṣẹ̀ ń gbà mí pé owó yẹn gangan báyìí mo ní kan tájẹ̀ mo fẹ́ ṣe tó wá fẹ́ mú jẹ́ kí n máa gbà mí so that yín mọ ọgbọ́n tí a lè dá sí i tó tó wà sọ sọ ọjà tó lómi gbogbo nǹkan láyà yìí wà láì ìjà náà ni ẹ̀gẹ́ ti ta ó yóò yálà káì báyìí àbúrò ọmọ rẹ̀ nípa kọ́dà àfihàn kò rí bá wọn so gbogbo nǹkan mọ̀jà máa mú ìjà fún wa èyí ó sọ èyí ó jẹ mọ ìdú ìdú tí òbí fẹ́ràn kan báyẹn so ó lóore bẹ́ẹ̀ ló bá ń là ká yóò nílé sí bọ́ọ̀lù ó tún bí wọn bá rí ní ti ọkọ̀ ìkókò láìsí kò ní ìdókòwò àdì kó wá kò ní ìdíje ọba dára kò ní ìdókòwò akíndọ̀ sí láìkẹ̀ tẹ̀lé kò ní ìdókòwò dóore tó bá jẹ́ kó ọkọ̀ kẹ̀ kó stọ́pẹ̀. bórí ìmọ̀ ṣe tí ẹnìkan láìkì mú wa tí wọ́n ti ń di owó sí wa ní táwọn tó tó jẹ́ yìí ó máa ń dìtẹ̀ kù ni kò sí bàbá ti ń dìkù báyìí wàhálà ti ń tẹ̀lé bọ́ọ̀lù yẹn náà torí n tó kó wájọ náà kí ló kó wájọ ìkànnì ló kó wájọ títẹ̀ yẹn bá ti wá ń láàyè so ìkójọ wọn máa láàyè títẹ̀ yẹn bá ti ń dì ń lo wá ló máa lọ yóò máa bẹ̀rẹ̀ yóò máa darí ṣe àwọn ìkẹyìn. ẹni tí èèyàn yáwó lọ́wọ́ rẹ̀ kí ẹ máa sọ tẹ́lẹ̀ kọjá èèyàn lè kú àti ẹni tàkítọ̀ bóyá èèyàn ní nǹkan kan ní ọ̀dọ̀ tiẹ̀ náà kó tó máa fi lè kú sẹ́rí nǹkan tó máa dọ̀ rẹ̀ máa sọ fún mi fi bí fi bí sáyà mi. sẹ́yìn fi bí wọn ó mẹ̀ pé ó ju owó yẹn lọ nù àlẹ́ bìtú àṣẹlá ó sì ní tó dáa púpọ̀ òun ni bẹ́ẹ̀ bá yáwó lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ bá fẹ́ san èyí tí yóò fi sẹ́kẹ̀ yẹn yóò ju tí ó gbà lọ tó pẹ̀lú ògùn ọlọ́run ní mọ̀ sí. ẹ̀rọ rẹ̀ kò sí ẹ̀ka alikò fi tó burú àmọ́ kèé owó tó gbèrè àmọ́ kèé tó sọ̀rọ̀ yẹn fún ni. bọ̀ tó bá rò pé ní ọkọ̀ mi ó kú jẹ́ kàdúrà nínú fi ọ̀nà yín ràn yín lọ́wọ́ tó sì kápá tí ó máa kápá rẹ̀ tó kánìkì mọ̀ sí. nígbà tó wọn bá ti wá sàmì ọkọ̀ náà tó ní àìgbàláyè ti dé kọ́dà ìgbàláyè ti dáadáa òun ló mọ rí nísìkò àìsè sọ èyí tó ọlọ́run ìdáfọ̀ kọ́kọ́ gba bíi ọ̀rẹ́n yìí mẹ́fà ìgbàláyè ti dé kọ́ fi pé gáàsì kan ṣe yìí ọlọ́run àwọn ṣáàdúrà fún ṣáàdúrà fún ṣáàdúrà fún ṣáàdúrà fún ṣáàdúrà nísìnyí ìyẹn ni kò sílẹ̀ wọ́n ti ṣe kó ní àbẹ̀mọ̀sí náà ni kakùn ní ààyè láti máa gba dáadáa nítorí àlẹ́ ìṣòro lọ́wọ́ wà sọ́nà ó ní obìnrin ọkùnrin kò ní ná òkèlè kan kó fi sí ẹnu ìyàwó ẹ̀ àbí kí wọ́n kọ́lẹ̀ pé kò sì sọ́dá kọ̀ so tí ìyàwó tó máa dáa àbúfẹ́ máa ṣe léyìn náà kakùn náà ní ààyè sọ́dá kọ̀ kí ó máa ṣe ti sábà ẹ̀jẹ̀ ń gbàtà ọkàn sáà mọ̀dà lákòótọ́ lọ ẹ̀yìn náà gbà ayà yìí ọ̀yà ẹ̀yọ̀ kọ̀ọ̀kan lẹ́ lákòótọ́ lọ. ilé aláyọ̀nù ìdílé dáa nìyẹn láti múlá kẹwà so àwọn àbẹ̀rẹ̀ yẹn yóò mọ ọ̀ràn lọ́sọ̀ àlọ́wọ́ ní insha Allah karim àyẹ̀dọ́ kan lára ń pẹ́ ká ni tọ́gẹ́ ti ní pé ìgbà máa ń wà bọ́lọ̀ ti ní kí ọgbọ́n lágbára ma ilé ìwé tó lè pọmọ sílé lẹ́yìn ìyẹn náà ẹjẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjẹ́ àkọ́kọ́ wo ń tọkọ wá níná ṣé wá kó ní ìbá ń lọ tí ò ṣe á ní pariwo lórí o á bá sọ́nà ni á bá sọ́nà ni tábà bá sọ́ tí ò gbọ́ kẹ́kọ̀ọ́ tó wù nánu káàkiri ilé káfà dáná lọ́wọ́ bùkà gbẹ́ndé tó yọ bọ̀dí tó bá dùn lókè tó bẹ́ẹ̀ ṣe nu inú ta àti lè fẹ́kọ̀ọ́ dà ẹjẹ́ àti bíyà yẹn ìlú mọ̀ gbìyànjú àti màsán wẹ̀ láì pẹ̀lú respect láì ní gbẹ̀rẹ̀ dánú ó dáa bàbá rẹ̀ fẹ́ra ìmọ̀ tán ìgbẹ̀rẹ̀ dá ti dé ọkùnrin bẹ́ẹ̀ ọgbà ọ tọrọ yàtọ̀ ọlọ́ gbogbo ẹsẹ̀ wádìí wọ̀dà pẹ̀lú gbọ́lọ́ tó mọ̀ gbìyànjú mọ̀ tiraka ẹ̀dá tó lọ́bù fọlọ́ba rẹ̀ yín ní ti bá rí ìmọ̀ tó ràn yín lọ́wọ́ ìmọ̀ tó ràn yín lọ́wọ́ ni n tó da kóbìnrin bẹ́ẹ̀ tó bá fẹ́ ti da owó sùn fún ọmọkọ́kọ́ ni ẹgbẹ́ owó sùn ọlọ́mọ sá. sùkú ọmọ rí pé bàbá mi ní sanwó-owó mi yàtọ̀ fún kan ẹ̀kọ́ láyá ní gbẹ́fọ́ máa bọ̀ tí ó bá yẹ kí ìyàwó ni wọn ìyá ni wọn ń pọ̀ lọ ìyá ni ó ń kí ìyá ni ń sọ̀rọ̀ ìyá ni ń kó lọ ìyá ń kó lọ ìyá ni sanwó lè wénu kò mẹ́kọ̀ọ́ wá fún ma bọ̀ kí ìyá yẹ kí ọmọ kó fún ẹgbà àbẹ́ ẹni kọ́dà àrẹ́mà fi kún wọ́n rẹ́ fi kún náà yóò lọ fún ọkọ rẹ̀ náà ní kóyè gbà ẹ̀fọ́ fún owó yìí kóbìnrin sọ́ra kó má jẹ́ kí ìgbéraga àbí òní àrùjáàlù kọ wà múnà àlà nìta bí ma fàtọ́lọ̀ lọ́wọ́ bá àtọ̀kọ̀ àlàkà ó kọ ọ̀sán yẹn ó ní kàlí umarọ́ ó láwọn ọkọ̀ wa bá ṣe rí wọ́n dà gẹ́gẹ́ bí àwọn ọba ni wọ́n dà gẹ́gẹ́ bí ọba ni aláfẹ́ ẹgbẹ́ títì ẹ̀kú tí ọba lè máa sọ̀rọ̀ ẹ̀já kókó ọba gómìnà ẹ̀já sọ̀rọ̀ gómìnà kí gómìnà lè máa sọ̀rọ̀ kí wọ́n á pé wò pẹ́pẹ́ káàsì máa bóyá ọlá agá tọ́lọ̀ gbé fún àwọn ọkọ̀ wa agbára nù ṣe ọ̀rẹ́kọ́mọ̀ kínákò jẹ́kẹ́ mínísítà ni ìyàwó máa jẹ́ mínísítà ń lé ni náà ọkọ ni gọ́fúnà ṣé gọ́fúnà mẹ́rin máa sọ̀rọ̀ kí mínísítà máa sọ pé àbí kọmíṣánná máa sọ pé ó fẹ́ lé lẹ́yìn àwọn òun náà máa fi lẹ́yìn ẹ dẹ́kun káyọ̀ lọ̀gá káyọ̀ bí bọ́ bá yẹ kó tó rẹ̀ yóò fi yóò máa sọ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ọ̀gá sà ọ̀gá sà tàwọn ìgbà wọ̀ báyìí kẹ́kọ̀ọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ bí wà pé ah is my seat so obìnrin yẹn gbọ́wà very careful pé pé wọ́n fẹ́ fẹ́ pẹ̀lú ọ̀wọ̀ ọ̀wọ̀ láwọn tí bọ́kọ sọ̀rọ̀ bọ́kọ bá yarí kanlẹ̀ kó tó sọ ní wàláì àdúrà ni wọ́n fi tọ́ ẹ máa fi nà lọ́wọ́ àdúrà gidi wàláì àwọn ọmọ yẹn wọ́n lè jí owó ọmọ ní gbogbo tó máa bẹ ládùúgbò wọ́n lè já àwọn ọmọ gan ló jẹ owó ọmọ ní gbogbo tó pé àwọn tó lọ tọ́pìkì gan wò ní ládùúgbò torí àníyàn ìyá tó gbà fọkọ rẹ̀ náà ni ṣẹ́gbẹ́ tí ó ti kò kí tó kú bẹ́ẹ̀ náà ló tún lọ aṣọ ọmọ náà ló tún yọ gbẹ́tọ̀ bí ẹ̀rọ pé ń lọ sí pọ́pílìkì ni ṣọ̀bọ́n ká torí ẹ̀kọ́ akóòrà ọkọ rẹ̀ kọ́ mọ̀ sí bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀ ni pé ẹ̀ẹ̀kan jọ da àpò pọ̀ kò sí tó burú kí ọkọ àtìyàwó kí wọ́n da ọkọ̀ kò tábà nǹkan tó ń da ọkọ̀ ó wọ àfọ́mà nígbà tó ní àtàwọn àtàfẹ́ da ọkọ̀ òun ní ìyá bẹ́ẹ̀ fẹ́ da ọkọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ kọ́lá bàbá ọ̀tọ̀ wọn fẹ́ da ọkọ̀ nígbà tó wà rata ni bẹ́ẹ̀ tó máa ń ṣe é lẹ́sẹ̀ẹ́ wọ́n ti máa ń ṣe wọ́n ti máa ń sòwò ẹ̀ lọ ṣe because ó ti dọ̀pọ̀lọpọ̀ fámìlì yìí dídí pépé àti nǹkan agbẹ́rẹ̀ jùlọ níbi yìí àdúgbò ẹ̀rọ àtúntò lọ ta ló ti wá níná ta ló ti wá ní kí wọn tí wọ́n lọ tí wọ́n bọ̀ so pépé fẹ́ bẹ̀rẹ̀ kan pé fẹ́ kó ìkọ́ ni àti bẹ̀rẹ̀ yẹn lẹ́tì wá ní àkọọ́lẹ̀ bísíǹnẹ̀sì yìí èwo lọ kọ́ntínú síbẹ̀ gẹ́gẹ́ ní èwo ìfẹ́ nǹkan kọ́ntínú lè yìí káwé máa pín pàṣẹ́ntéèjì níta bá ń rí bẹ́ẹ̀ ẹ bá fẹ́ sun ẹ bá fẹ́ gba ẹ bá fẹ́ gba sí o tàmálùkì òun náà fún ní ìfòrí yà tàmálùkì ó lẹ́tọ̀ọ́ láti kó dúkìá jọ òun náà lẹ́tọ̀ọ́ rẹ̀ so dókítà kékeré ti máa ń sùn lábẹ́ yín tábà ń sùn papọ̀ ẹ̀tọ́ máa kó máa ti ń gbé ìpín tiẹ̀ kí wọ́n máa ti gbé ìpín tiẹ̀ báyọ̀ bá ti. ẹ dákun ẹni tí olókùn lọ ni ayọ̀kùn lọ náà ẹ jẹ́ ń gba ẹ ń gba ti bla ẹ fẹ́ ok ẹ lọ́fẹ́ náà. ọmọdé mélòó ni ó fẹ́ àwọn àṣẹ ìṣẹ́ ọmọ òrukàn ó fẹ́ àlọ́ ìṣẹ́ ọmọ òrukàn. wọ́n ní ṣẹ́ẹ̀bù láì pé wọ́n ààrẹ sọ̀nà kan ẹgbẹ́ tí tí wọ́n ta mú wọn ti fi wọ́n ta kúrò tó tó nàbí lọ́wọ́ á fún jọ́bí tí ìyẹn pé sẹ́yìn bá ti bàlágà àmọ́ lọ́nà tó wáyà yìí ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀